إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا نهدي الله فلا مضل له ولا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدقف الله وضع الله سبحانه وتعالى ترى صلاة فهو نبي محمد صلى الله عليه وسلم كي الله الله kó mọ bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ń sí ọlọ́run àwọn ará ló ń sí ọlọ́run ọba kó mọ pẹ̀lẹ́ nìkan kan wá lọ́kùnrin wa àti lọ́bìnrin ọlá kan ṣoṣo ọlọ́run ọba a ṣì ń bẹ lórí ìpalẹ̀mọ́ fún oṣù gẹ́gẹ́ bí a ti ṣe ní àdéhùn fún àwa mùsùlùmí. lẹ́yìn ìgbà tí a parí tíra tí a ti ń ṣe ìpalẹ̀mọ́ lórí ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú oṣù Ramadan tíra tí a ń pè ní khulasatu ahkami as-siyami wal-i'tikaf lẹ́yìn tí a Dr. Muhammad al-Matari rahimahullahu ta'ala fi wọ́pọ̀. ó sì dágbà ọ̀pọ̀lọpọ̀ wa lè wí alhamdulillah àjẹ àǹfààní tó pọ̀ láti inú kíra náà abẹ́lọ́run àfáà tí wọ́n kọ́ kíra wọ́n lọ́n bá wa lékún ọlá wọn tó bá wa ṣàmójúkú fún àti àwọn òbí wọn. àwa náà ti agbé kíra náà yẹ̀wò abẹ́ Allah subhanahu wa ta'ala ó jẹ́ kíra náà kì í ṣe wá ní àǹfààní àlálẹ̀ tèmi yìí gẹ́gẹ́ bá ṣe fún wa pé ìdánilẹ́kọ̀ọ́ yóò mọ wáyé títí tí ó sì di alẹ́ dá gbọ́ pé wọ́n rí oṣù tá a fẹ́ láǹfààní mú ìdánilẹ́kọ̀ọ́ wá tá a fi bẹ̀rẹ̀ Ramadan. a tún mọ tíra míì ní alẹ́ yìí insha allah tíra náà àdó. Dr. Muhammad bin Ali bin Jamil, sorry, àwọn náà ni wọ́n kọ síra lẹ́yìn náà nínú àfa tí a ṣe àgbéyẹ̀wò síra wọn lẹ́yìn tí a parí ní àná tá a fi mú àlàyé nípa àlè ti káàfù wá síra wọn míì náà tí wọ́n kọ nípa Ramadan òun náà láti fẹ́ gbéyẹ̀wò bó ti dájú pé léyìí àkójọpọ̀ àwọn àhàdí tó lálàáfíà òun ni wọ́n kó sínú ẹ̀ níta fi ṣẹ̀ṣà rẹ̀ kò wípé at least èyí tí a gbéyẹ̀wò sẹ́yìn a rí pé àlàyé atótónu òun ni àwọn ọ̀nà ìgbà kẹ́kọ̀ọ́ tó wà nínú tírà náà tó sì ṣàǹfààní ṣùgbọ́n tírà ẹlẹ́ẹ̀kejì yìí àwọn ọ̀rọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam náà ṣàǹgìlìtì. òun náà ni wọ́n kó àwọn kójọ sínú tíra náà àti sẹ́ni tíra yẹn sínú gúrúùpù kálífọ̀ alẹ́ lórí whatsapp so ọ̀wá sábà láǹfààní láti dánlódù àlùmọ́ e, bá wọn. orúkọ tíra yìí ni wọ́n pè ní fifty or khamsuna hadithan khamsuna hadithan sahiha fi shahr ramadan hmm. àádọ́ta ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ lórí oṣù Ramadan a rí pé lẹ́yìn ẹ̀tọ́ sí wípé ọ̀rọ̀ anábì nìyí sallallahu alayhi wa sallam yóò wá tààrà sọ́dọ̀ wa a àǹfààní láti lè dé ọ̀rọ̀ mi láti lè dé mọ́lẹ̀. ńlá ètò fún wa lẹ́kọ̀ọ́ ni ètò fún wa ní ìdájọ́ ni àbí ètò fi ń sọ fún wa nípa ọlá tó bẹ nínú oṣù rọmọbọ́n mi nù àwa náà lè tì mọ́lẹ̀ kódà bàbá lè gbìyànjú láti àrùn nínú tó dáa ni ọmọ akẹ́kọ̀ọ́. الدكتور محمد بن علي بن جميل المطري رحمه الله حفظه الله تعالى هون هو قتال يوسف àbẹ̀lẹ̀ ọ̀run kọ́lọ́ kó ṣe wá láǹfààní nínú kíra wọn lẹ́ẹ̀kejì yìí kó mọ́ dùn àfáà náà ní ládàá rẹ̀ ọlá àjẹkà ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. tí a bá láǹfààní láti mú hadithi àádọ́ta ìwà dópin lẹ́nu léyìí tí a mọ̀ pé ó lè mọ́ rọrùn a tún tẹ̀síwájú lọ́la insha Allah. قال أبئرن قال الله تعالى بسم الله الرحمن الرحيم أفاقر بلو بلو مجي بلو تنكا لكوا تاتي مبيني مو الله sí gbólóhùn yìí tó ní ṣe nínú islam bisimilahi rahman rahim wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo orúkọ tí allah subhanahu wa ta'ala sọláwọn ọba tó ń sọra rẹ̀ arahman ọba oníkẹ́ kí ọlọ́run ọba ó gbòòrò kò sẹ́ni tí kẹ́ nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ èèyàn ní ìran mọ́niyàn ní ìran àlùjọ́mọ́ ní ìgbàkúnlọ́ ìran ẹranko ní ìran ẹja ní kálukú wọn bẹ lábẹ́ ìtẹ́ àánú ọlọ́run ọlọ́run ò fi ìkẹ́ mi kó fi máa àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bàbá nìkan àbáwọn tí wọ́n sin ọlọ́run nìkan àbáwọn tí wọ́n gbà ẹ̀kọ́ ọlọ́run ọba ń bẹ nìkan rárá o gbàgbọ́ ó gbàgbọ́ yóò kí ọ ó sìn o sìn yóò kí ọ o mọ̀ ó mọ̀ yóò kí ọ ó gbà tó ń bẹ àbẹ oníkòsí ọlọ́run kí ọ ìkẹ́ ọlọ́run ọba òrò kìíká òrò ló dá gbogbo ẹ̀dá òun náà ló sì ń ta ó sì ń pèsè ó sì ń sàmójútó oníkálukú wa èyí ló dá sí pé gbólóhùn àkọ́kọ́ náà kò hánà yìí ọlọ́run bá fi ẹ̀yìn ó fi fúnra ara rẹ̀ ó ní rẹ̀ lórí ìkápá rẹ̀ lórí ẹ̀dá àti àmójútó rẹ̀ lórí ẹ̀dá gbẹlẹ́gbọ́hí rabbil alamin gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ tòun ọlọ́run ọba ni ọba wo ni rabbil alamin ọba tó dá tó sì ń pèsè tó ń sàmójútó tó ń rè àlàálà nínú gbogbo ìran ẹ̀dá pátápátá lórí ìrànlọ́ wọn. torí ẹ súnmọ́ arahman nìyẹn arahmatu almutlaqa ọlọ́run ó kẹ́ gbogbo ẹ̀dá arahim ọba oníkẹ́ àdákẹ́ tí ò ní kẹ́nìkankan ní ọjọ́ ẹ̀san tó ju àwọn tí wọ́n mọ ọlọ́run ọba lọ tí wọ́n fi gbàgbọ́ ní ìjọkan ṣoṣo ọlọ́run ọba rẹ̀ lẹ̀ tí wọ́n ti sin kankan àfi àmà àwọn léyìn olè ọlọ́run ó ṣàwọn kẹ́ lálùkù yá nù abẹ́lọ́run ọlọ́run kò ní kálùkù wa mọ́ wọn. حديث أخوكم يقول تي الدكتور المطري حفظه الله تعالى في يوم وعن عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال قال الشلام محمد صلى الله عليه وسلم وني أبلاد العمر رضي الله تعالى عنهما أولو بعد سجوا تجيب عمر النبي صلى الله عليه وسلم ني لا تصوموا حتى تروا الهلال ولا تفتروا حتى تروا فإن أغمي عليكم فاقدروا له رواه البخاري ومسلم بشلا محمد صلى الله عليه وسلم قلني لا تصوم ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ wo ni o là àwẹ̀ bàmàbọn látàsùn ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ kí là ń pè ní àwẹ̀ أو آه، الصوم قلنا من إيه؟ الإنفاق الكف يكون أتلهم الجنسي على العقل والشرب والجماع وسائر المفطرات من طلوع الفاجر الصادق إلى غروب الشمس تعبدا لله تعالى. في هذه asọ́ọ̀mù àbí asiyan òun náà ní ìkóradó kákóraró kúrò níbi àwọn kankan tọ́lọ́run ṣe ní ẹ̀tọ́ fún wa àmọ́ látara yìí pé a fẹ́ gbààwẹ̀ ọlọ́run wá ṣe àwọn nǹkan míì ó fi wọ́n ṣe wọ̀ fún wa ó dé wọ̀ ìyẹn ní túmọ̀ kóraró kúrò níbẹ̀ ìyẹn ní nǹkan jíjẹ́ mọ́ àti ìbá àwọn ìyàwó láṣepọ̀ àti gbogbo àwọn nǹkan míì tí máa ba àwẹ̀ jẹ́ láti ìgbà tí àlùfájà rí òdodo bá ti yọ títí tí oòrùn tí ó fi wọ̀ lánìyàn ìpa nǹkan ṣe lè ìkóraró wa àfi sílọ́ọ̀mù eléyìí tí a ń pè ní àṣùyàn eléyìí ní ìtumọ̀ tó péye lé lórí tí ò fi bì kankan fàyè lẹ̀ fún àlékún àbí kárí nǹkan tá a fẹ́ yọ kúrò nínú ìtumọ̀ yìí àwọn míì wọ́n ní àfihàn bìmánà al-imsak àni akil wa shurub kéèyàn máa jẹ kó máa mú náà pè ní àwò rárá kì pé àìmọ̀ ìgbà tá a jẹ tá a mu bẹ́ẹ̀ ni àfi ká fi àwọn nǹkan yìí kùnkùn òun ni ó fi pé so òun ní àgbóyè ti sọmọlì àṣìyàn òun náà ni al-imsak anil-akli wal-shurbi wal-jima' وسائر المفكرات من طلوع الفجر الصادق إلى غروب الشمس تعبدا لله تعالى هذا كان الإمساك عن المفطرات من طلوع الفجر الصادق إلى غروب الشمس bẹ̀níyẹ títà àbùdùláhù ká kóra ró kúrò ní gbogbo tí wọ́n bá wẹ̀ jẹ́ láti ìgbà tí àlùfájà ní òdòdó bá ti là títí tí ó rùn ó fi wọ̀ lálẹ́ yẹn tó fi sìn náà eléyìí ni ìtumọ̀ àwẹ̀ nínú Islam torí pé èdè lárúbáwá tó bá ní asọ́m àbí asiyan òun ni kéèyàn kóra ró kó má ṣe tó ń ṣe mọ́ gbogbo nǹkan tó bá ń ṣe nǹkan tí ò wá ṣe nǹkan mọ́ wọn á ní sọ hímù mi sọ ìmọ̀ ìsàlẹ̀ wọn àlẹ́xẹ́ àlẹ́xẹ́ ẹ̀ṣin tó léèrè tó léèrè tó lè sáré ló bá tẹ kan náà ló bá takú ló bá lóhùn lọ́mọ́ wọn á ní ó ṣe kí ni ó ṣe síyá wọn á ní sọ ìmọ̀ ìsàlẹ̀ sọ ìmọ̀ torí pé n tó ń ṣe kò ṣe mọ́ àwọn nínú tẹ̀sìn kìí ṣe gbogbo tí èèyàn bá ń ṣe tí èèyàn ṣe mọ́lá máa ń pè ní ìsìyàm rárá nítorí pè ní àsìyàm ní tẹ̀sìn ìtumọ̀ ìlànà mú fún alẹ́ kan ìkóraró kájìnà sí àwọn nǹkan tó lè ba àwọ̀ ẹ wa jẹ́ láti gbà tí àlùfájà rí òdodo bá ti yọ títí tí oòrùn tó fi wọ̀ lánàá yẹn ń dọ́gbé sí náà ìtànkù bẹ́ẹ̀ ni. ìyá wa tó bí anábìwa isa alayhi salatu wa salam. مريم عليه السلام تدي يسوع وني اني نظرت للرحمن صوما آه. اني نظرت صوما انك شيء انتاجه هو الله رب الرحمن صوما جاجة صوم كني صوم دونسي ولن أكلم اليوم إثيّة òun náà ni pé mi ìfẹ́ bẹ́ẹ̀ni kẹ̀kẹ́ sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá tẹ̀ ń tẹ́ pé kò sọ̀rọ̀ mọ́ gbélé bá lẹ́yìn pé kàn ṣe subhanahu wa ta'ala ká ẹ káàbọ̀ òun ni mo fi ń júwe òun ni mo fi ń bá wọn sọ̀rọ̀ torí pé ó ti pinnu póun ní pẹ́ẹ́nu òun sọ̀rọ̀ lẹ́yìn ìṣàfọ̀mọ́sọ́nà so lédè lárúbáwá ìkóra dúró kúrò níbi nǹkan tí yẹn ń ṣe àbí nǹkan kan tí tó ń ṣe nǹkan ó má ṣe nǹkan mọ́ ǹjẹ́ ni bá ti takú ǹjẹ́ nìyẹn ṣe ẹ̀hẹ́n ìyá àmọ̀ ló ti sọ ọmọ nìyẹn tí wọ́n bá paná sọ ọmọ nìyẹn tòdó pé nǹkan táwọn àbí yàrá mọ́ ní tó ń ṣe kò ṣe mọ́ ètò wọn kò bẹ́ẹ̀ lọ sókè sàmánì church Islam sàmánì àṣìyàn àfọwọ́ òun ni ká kóra ró kúrò níbi àwọn nǹkan tí máa ba àwẹ̀ jẹ́ láti ìgbà tí alifájàre bá ṣe títí tí oòrùn tí yóò fi wọ̀ láàrin ìdúnlé ṣẹlẹ́wọ̀n ọba. sọ anábì sallallahu alayhi wa sallam wa ni la tasumu ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ hatta tarawul hilal àfẹ́tẹ́ bá tún lé tí wọ́n pè ní hilal òun náà ní ilé torí pé léyìí òun ni pèlè ntọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim ọlọ́run nípa mi shahida minkum ash-shahra falyasum ọ̀rọ̀ shahida minkum falyasum ọlọ́run kí ẹnikẹ́ni tí oṣù ààwẹ̀ Ramadan tó bá yọba nínú yé falyasum ó di ọ̀rọ̀ yẹn fún láti gbà wọ̀ so láti rí wípé a lè bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan àti kárí kí ni kárí oṣù la tasumu hatta taraw al-hilal hatta taraw al-hilal ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àṣàjẹ́ bá tó ní eléyìí nípìnlẹ̀ tó túmọ̀ sí pé níta mọ́mọ́ ẹ pé àwẹ̀ Ramadan ó ti tó gbà òun ni rúùyẹtú alihilal kárí oṣù tuntun kárí lè tẹ́sí oṣù rọmọbọ́n tó wọlé níta fún mọ́ni eléyìí nípìnlẹ̀ eléyìí ó nípìnlẹ̀ so ó túmọ̀ pé ìpìlẹ̀ kọ́ ni pé ká kúrò kí ẹ lọ mú àfa àfa lẹ́sìn àfa jàbàlẹ̀ dóró àfa tọ̀rọ̀ mọ́ńkì ẹ ní àfààfin yẹn mú wa ìpìlẹ̀ dáná ní sọ fún wa lélẹ́yìn látàsúmú hàtàtàràwò hàtàtàràwò lè nà nínú ìgbà wọn ni hàtàtàràwò títí bẹ́ẹ̀ bá tó rí ìpìlẹ̀ nìyẹn rírí táwọn ẹbí ti ń sọ rírí rúùyẹtù albasariya ni rírí ojú tá rírí ojú onítànà ti sọ̀rọ̀ náà wà ní ìwòsàn ní sọ ààrí sójú báwọn apá kan bá ti rí ìtumọ̀ ṣàhádà nìyẹn àmọ́ ṣẹ́yìdà minkum aṣáhàrọ̀ ẹni tó bá rí ẹni tí wọ́n sọ fún pé wọ́n rí ẹni tí wọ́n kéde wípé wọ́n ti rí nínú yìí wọ́n yẹ sóun ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ àti gbàgbọ́. so ìpínlẹ̀ nìyẹn wàhálà tó ti anábì sallallahu alayhi wa sallam ó ní ẹ ti gbọ́dọ̀ túnú ẹ gbọ́dọ̀ dáwò gbígbà dúró hatta taraw àgbàtẹ bá tó rí oṣù náà oṣù ní fàáyín ọ̀gbìn alaykum fàkìbìrú lẹ́nu tí nǹkan kan bá kọ dí yín tí máa kọ dí ojú sánmà tí oṣù yẹn fi yọ lérúkú àti ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀ fi rí i fàkìdìrú la yẹn ni pé ẹ fún ní òǹkà oṣù yẹn ẹ fún ló ń kà á mi eléyìí ni tó ń bẹ nínú hadith tó wà ń sọ ìgbà pàtó muslim tafa àwọn wa fún wọn àwọn hadith mi wà anabi sallallahu alayhi wa sallam onísọmọkùn ààwẹ̀ yín yọmọ nígbà mùsùlùmí máa ń gbàwẹ̀ lẹ́nu gbàwẹ̀ wà fi tìrúkún ìtumọ̀ yín nígbà tó bá tún ní fún àyìn ó gùbíyà àní gùbíyà àní gùbíyà àní gùmíyà àní ògùnmíyà ọ̀rọ̀ tó kílẹ̀ sísan náà bá kílẹ̀ tẹ́ẹ̀rí látara eruku tó bò ó anabi sallallahu alayhi wa sallam ni fa akmelo sha'ban salafina yawman. ẹ̀ka ni yín kó pé ọgbọ̀n kí ló lè bẹ̀ nǹkan méjì náà ló lè ṣẹlẹ̀ kárí látara gúrúgúrú tọ̀ ká jẹ́ kí oṣù yẹn kó pé kó pé ọgbọ̀n káàkà kó pọ́gbọ̀n wà nínú nìbẹ̀ sotori eléyìí ní ìpìlẹ̀ kò sí ní táfà kankan lè mú wa ọ̀rọ̀ kan tí mufti Agége tó ń pẹ̀lẹ̀ ní mufti ilẹ̀ Yorùbá èrè ọlọ́run kó ṣàánú ni ilẹ̀ Yorùbá nìkan ló ní mufti ẹ́ àtúntò ìjọ tó jáde lọ́la méjì ìkan ní mufti gbogbo ilẹ̀ Yorùbá mufti ilẹ̀ Yorùbá Ẹdó and àwọn sọ mufti yorùbá bẹ́tà àná ẹ̀dó mufti mufti mufti mufti mufti mufti mufti ti wá pọ̀ gbogbo olùkọ̀ọ̀kan mufti kò sí problem ẹ̀rí mufti tó bá ti sòdodo òdodo ló sọ̀rọ̀ títí èyí tó kàn wá nu ẹni mufti tí ò bá ti sòdodo jẹ̀mọ́ èyí tó sọ kì í sòdodo àwọn àfa ẹlẹ́sìn onísùn náà wọ́n sì ṣàlàyé tó sọ tí èso dodo yẹn nìyí káwọn ìmọ̀ bá lè kó sínú páńpẹ́ páńpẹ́ àìmọ̀kan. so gẹ́gẹ́ kan mo fi gẹ́gẹ́ kan mo fi àyẹ̀lẹ̀ máa ìjọba wò ó sẹ́ra rẹ̀ èmi gan nílé mi èmi náà mo fi lèmi náà wàá tán àrí pé ìjì mo fi lè rẹ̀ ìyàwó rẹ̀ tún bí ọlọ́dẹ sì ló dáhùn ẹni tí ò tó mufti ilé rẹ̀ tí ò tó jẹ́ mufti gbogbo ilẹ̀ yorùbá mufti bíládì yorùbá delta and essex ẹ̀dó ẹ̀dó sọ̀rọ̀ tó kàn wá òun náà ní kí ni tó sọ nínú ẹ̀sìn tó kàn wá náà tó bá wà kó jẹ́ mufti kwangolo àti mufti yìí.

kánàbí sọ fún wa òun lélẹ́yìí látàsúmú àtàtàrọ́ àlìlànà wàlẹ̀ tùfìrú àtàtàrọ́ òhù fàìn ọ̀gbìnmẹ̀yà àlẹ́kùn fàbírùlà. Ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ wo ni àwẹ̀ Ramadan ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àyàfi tẹ ẹ bá tó rí ìlétésù ní rírí ìtọ́jú kódà tó bá yọ táwọn èèyàn kan rí nínú àwọn tó ń wà táwọn èèyàn kan ò rí kò sábúrò ń bẹ̀ kan lo binocular bẹ́ẹ̀ ni kan lo binocular tí gbogbo àwọn tí wọ́n wọ́n lọ wọ́n lọ wo nígbà tí wọ́n gbé ìgbà pẹ̀lú náà ni wọ́n máa gbé kóra nìkan rẹ̀ báyìí ẹlòmíì gbogbo yóò wọ́n ṣe wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní gbàdúrà kòkòrò ń rú bí àyè tí kòkòrò tambolo òun ló ń rìn ni àwọn tó bá ti gbé gíláàsì ojú báyìí ah sọ́dọ̀tì àtìlẹ́lẹ́ yìí so kìí ṣe pé nígbà tí o sì lo gíláàsì yẹn nìyí bóyá sọ́dọ̀tì àtìlẹ́ lọ́wọ́ ẹ̀ òun náà ló wà lọ́wọ́ ẹ̀ sọ́dọ̀tì àtìlẹ́ ni wọ́n sílẹ̀ fún àmọ́ gbà tí ó ti gbé gíláàsì sójú ó lè rí dáadáa so ilé tẹ́sí lè yọ káwọn èèyàn máa rí dáadáa káwọn kan rí dáadáa àwọn kó lè ba àlẹ́ tó gbogbo lé ó rí lè lo bàìlókùlà eléyìí ní islam ọ̀tàkù àmọ́ ká wá ṣe alhisabu alfalaki astronomical calculations eléyìí ní jama agbọ̀yé dáadáa tó bá ti di bí ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn òfin ẹ̀sìn ìlànà ẹ̀sìn. èyí tí ẹ̀sìn fún lágbèlé kékeré ṣe ń tí àwọn astronomical calculators bá gbé kalẹ̀ òun la lò ìdẹ́sìn sọ fún wa tó jẹ́ pínlẹ̀ òun la lò àwọn kan sọ nínú wọn one hundred and seventeen àwọn kan ní one hundred eighteen tọ àwọn kan ní ó lè jẹ́ kan nínú méjèèjì ó mélòó báwọn ó mẹ́ta wọ́n sì mọ ní yàtọ̀ ńlá yàrá wọn ìyóò kan wà ńjọ wọn bá ní kó wọn rí káfí bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ tó bá gbọ́ síjọ́ náà ọjọ́ náà nígbà àkọ́kọ́ èyí ò kàn so tó wáyé tó wá rí ní seventeen tá a bẹ̀rẹ̀ ní eighteen àbí wọ́n rí ní eighteen a bẹ̀rẹ̀ nineteen tọ̀ wọ́n rò bóyá ẹ́ àti tó fún yín ìjẹ́ ẹ̀kọ́ náà tẹ̀lé o kò jẹ́ kó rí ẹ̀kọ́ street wọ́n rí wípé ó yọ náà ni. wọ́n rí kó yọ kì í ṣe pé wọ́n torí pé ti jẹ́ òní ti jẹ́ kọ́ ni wọ́n tẹ̀lé ti jẹ́ tọ́. so eléyìí ni a ti ṣàlàyé sẹ́yìn lè lórí dáadáa ìpínlẹ̀ tá a fi máa ń wọlé Ramadan wọ́n ní yẹ́sùbùtù rú'yẹ̀tù àwùdókòlù Ramadan bí rú'yẹ̀tì al-ilan aslan wàbí ikmali sha'ban salafina yawman badalan àmọ́ sọ pé oṣù rọmọdánù ti wọlé nígbà tá a bá ti rí oṣù ìpínlẹ̀ nu àmọ́ nígbà tí oṣù ò bá yọ àwọn àkàṣà àbánu sọ pé ọgbọ̀n sọ kí láǹdà ara wa láàmú kí láǹdà ara láàmú àmọ́ nígbà tí a fọkàn tán ara wa ní tó fàánù láti mọ̀ sọ pé àgbàwé haúsá àgbà haúsá lọ́dọ̀ náà máa ń pa ẹnìkan kí ló kàn pẹ̀lú gbogbo eléyìí elókè ókè nígbà tó ń sọ pé gbàrà rúgbà àwọn wọn aṣọ aṣọlómi pàfíṣọ tó ń tẹ̀lé ṣé ìbá ni wọn ẹ níbo náà wà àwọn míbẹ ní bíi àwọn míbẹ káàkiri kò sí pẹ̀lú ọdún wà ní ilẹ̀ Yorùbá yìí tó bá àwọn ọdún wà ní tọ́ndalẹ̀ Yorùbá rú pẹ̀lú calculation àwọn nígi nígi nìyí àwọn gbẹgbẹ fọ́ra wọn nǹkan àwọn míì náà ni wọ́n ń gbà kìsìkì bí ẹgbẹ́ àwọn náà jókòó sí pé àwọn náà àwọn kan náà kakuléètì ẹ̀ níta àwọn kan sọ náà làwọn náà ń sọ kí là ń dára wọ́n làmú fún níta lè fi sọ kan òun náà ní ká lẹ́bi kan tá a mọ̀ gbọ́dọ̀ sílẹ̀ ní alhamdulilah tó bá sọ tó bá sábò sí tó wọ́n sọ fún wọn pé ilé ìta sọ fún yín pé kẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ irọ́ là ń pa fún yín wọ́n sọ bẹ́ẹ̀ àwa làwọn rò wípé wọ́n sábò sí bàbá rò pé wọ́n sábò sí tọ́ táwọn sì láwọn sábò sí ẹjọ́ kẹnu wa kó lè balẹ̀ ṣọ̀kan nígbà bá sọ fún wa pé tó a ṣàbòsí rọ́lá pa fún yíyọ oṣù kẹfọ́ yọ o àkàntàn yìí ni ẹ̀hẹ́n ọ̀rọ̀ lẹ́yìn àmọ́ lẹ́yìn òsì eléyìí òsì ókè ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sọ pé bóyá irọ́ ni wọ́n ń pa ẹ̀yin náà wà ẹ̀wá ni ara ẹ̀mí láti wà a sì yí oṣù kan sí nílẹ̀ yìí náà lẹ́sìn mú gbàtẹ́ bẹ́ẹ̀ àti gbàtẹ́ parí adájọ́ pé ẹ̀yin yìí oníwàhálà lẹ́yìn ẹ fẹ́ dá dúró mi ẹ fẹ́ jó lórí mi ẹ fẹ́ jẹgàba ni ẹ káwọn mùsùlùmí kẹ́nu pò kí wọ́n ṣọ̀kan kò kàn yín ní tó kàn yín òun náà ní pé kẹ́ ti jó lórí. anabi sallallahu alayhi wa sallam ààwẹ̀ mẹ́sàn-án lànàbí sallallahu alayhi wa sallam òun lànàbí gbà ààwẹ̀ mẹ́sàn-án ló gbà wọ́n wá oṣù ni àwọn sàbẹ̀ wá oṣù ni wọ́n sì rí sábà sì ti rí wọ́n wá sọ fún yàrá sallallahu àti rí ẹgbẹ́ bí àbẹ̀wò. نائب العمارة رضي الله تعالى عنه أبلغ أبلغ لنا أن ترى الناس قال لا لا ولا هو يفوت تاه هون واو شيء ثم رأيته وماري فأخبرت النبي صلى الله عليه وسلم أني رأيته هو سبحان الله يقول النبي وماري أميري موري موري وشي جلال محمد صلى الله عليه وسلم ó ní fasal anábìá bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ látara information abdullahi ibn umar wà amara náà tàbí sí yá nìyí anábìá ní káwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ní máa gbààwẹ̀ ó ti dán. lókè ní problem tó bá pè ní bẹ́ẹ̀ bá rí pé táwọn haúsá ń gbé jáde pé kò rí bẹ́ẹ̀ títí wọn ò wọn ò sáìtì moon ìfẹ́ ẹnu ni wọ́n ń parọ́ ni ókè ẹ̀yin ẹ wá sáìtì moon káwárí ẹ̀ ní ò sáìtì moon ẹ̀ múnú lẹ ẹni pé wọn níbí ẹni wọn ni wọn bí kò ní sì jáde ok èyí tí ò tí ì kú dandan fún rẹ nípa pé wọn bí lẹ́yìn tí mọ́jọ́ kalẹ̀ àwọn haúsá àwọn dúró lórí pé olùtánàbí sọ nípa wà wọn sì wà ẹ̀yin wọn parọ́ ẹ̀yin ti rí aṣọ lórí calculation ẹbí ń ṣe ti rí ànádò sórí kò fẹ́ lẹ́yìn rẹ̀ fún wa ẹ̀ wá ń lo kàlẹ́ndà àbẹ́ ń lo calculation kìrìlẹ̀ lò àwọn astronomical calculator tilẹ̀ yìí lò ẹ ìwúrẹ̀ tó kó ń fẹ́ wa mo lè fẹ́ kó gba ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam mo lè fẹ́ kó sí sọ́lá ìdí méjì àti mọ́ tó ń dalẹ̀ tó ń da òjò lórúkọ ẹ̀sìn àti mọ́ àwọn eléyìí fẹ́ dẹ̀sìn rú mi wọn fẹ́ kẹ́ra mùsùlùmí tó kù òní mọ́ríkàsì mọ́ríkàsì mọ́ríkàsì mọ́ríkàsì mọ́ríkàsì yẹn nìyí wọ́n fẹ́ lè sọ di federal uh, ministry of Nigeria. tí gbogbo kan mọ́ríkàtì mọ́ríkàtì mọ́ríkàtì ọ̀dálẹ̀ nínú ẹ̀fẹ́ dára àwọn mùsùlùmí lónìí kí ló dé táà lè ṣọ̀kan ẹjẹ́ àṣọ̀kan ètí islam tó wá sí nìyẹn hmm? ọlọ́run wà á já sínú bí sábẹ́rẹ́ wá jẹ́ nìyẹn wọ́n ti fọ̀rọ̀kù ọlọ́run ẹ̀dí alukur'an ẹ̀dí mú ẹ̀dí súnà ẹ̀dí mú ẹ̀dí okùn ọlọ́run ẹ̀dí mú ẹ̀ má pín yẹlẹyẹlẹ òkè nígbà tí ẹ̀yin ti sọ pé ìjẹ́ mọ tẹ̀lé mi àwọn kan tó ní bàbá ṣẹ̀yídà mi kù ṣàrà àwọn kan náà tún nù àwọn oníṣàrà ń bẹ ẹ̀yin olóṣù náà ẹ̀yin ní ní kàfíìsì ẹ̀gbẹ̀rẹ̀ kí ní ní ọ̀nbẹ owó àrùn wọn bẹ kí ló dé tá à lè mú ẹnìkan tí ó jẹ́ pé lórí òdodo ni ó wà táwọn táàmù ọgbọ́fin ẹ̀sìn wà torí ẹ̀ ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó kílẹ̀ fún wa àwa mùsùlùmí tí wọ́n bá sọ fún wa pé wọ́n ti rí oṣù tí sultana olórí gbogbo mùsùlùmí nàìjíríà bá jáde ní NTA network bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ yálà ó bọ́ sí ọjọ́ àwọn ọdọ́ àwọn dẹ̀dẹ̀ wúre àbúkọ́ kò bọ́ sọ́jọ́ àwọn dẹ̀dẹ̀ wúre wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ títí yẹ ní tó nù má ìròrí àwọn dẹ̀dẹ̀ wúre sultana ní kò gbára lé ìyẹn ló ṣọ̀kan àwa mùsùlùmí àràbàlẹ̀ wọn tó má fi wọ́n jẹ sùtọ́ọ̀nù ni wọ́n bẹ̀ káyọ̀ ní bọ́ọ̀rọ̀ sàn lẹ́nu ẹ̀ẹ́dì jẹ sùtọ́ọ̀nù gan ẹ̀fẹ́ gbogbo ilẹ̀ Yorùbá lẹ́fẹ́ dàrú. bí mufti ṣe pọ̀ rọ́bìtọ̀ náà tuntun ń pọ̀ ìbílẹ̀ <laughs> tí mo pé ẹni ìjọba bá recognize gẹ́gẹ́ bí olórí òun ni ẹgbà gẹ́gẹ́ bí olórí ilẹ̀ wa ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà gan ó tẹ́jú tó bá ní kíní kan mọ̀rìkàsí ni ẹni ní ojú gbé jẹ́rẹ́ àdé mọ̀rìkàsí mọ̀rìkàsí mọ̀rìkàsí mọ̀rìkàsí positive mọ̀rìkàsí negative rọ́bìtọ̀ one rọ́bìtọ̀ two rọ́bìtọ̀ hold rọ́bìtọ̀ three rọ́bìtọ̀ kan mọ̀ lọ yóò mọ̀ lọ ni. yóò wá pọ̀ amúnábìlì bọ́lá àná ìbáṣe rọ́bìtọ̀ ó kìlọ̀ ṣe rọ́bìtọ̀ àbí àwọn àdùsùn mẹ́tọ̀ sọ̀rọ̀ lẹ́nu àwọn tó mọ gbọ́dọ̀ tó bí lára yín ni gbogbo wọn wọn yẹn ni alùsùn náà nígbà yín dájú torí ẹ ọ̀rọ̀ tó kílẹ̀ ni ibi òdodo bá wà òun alùsùn náà ni ó lọ tó bá dá sí pé òdodo lẹ bá gbà lérò pẹ̀lú àwọn aláwà ní gàmbàrí tẹ̀ ń yín ní mufti mufti mufti òdodo ni ó gbọ́dọ̀ lọ pẹ̀lú tọ́nà sọ́tàmẹ́bí sọ tí o bá ti lọ pẹ̀lú ẹ̀ ń tẹ́ bá sọ tó bá ta kú ẹ̀sìn. àwọn èèyàn nígbà lọ́wọ́ yín òjò bá lọ. àdìsá alákọ̀ọ́kọ́ nù látàṣúnú ìmọ̀ bí ìlọ́wọ́ wa o tó ti yé nígbà bá parí wá àsìmọ́ adé ìlọ́wọ́ ní káàkiri gbogbo àpẹẹrẹ àpẹẹrẹ amọ́ ẹ̀tẹ́ mọ́tò mọ́tò sùn ó lè sọ kan. Ah, nígbà bá sí o ó lè ṣe kí ìyàwó rẹ̀ kó mọ̀ wò wá á sì dárúkọ wọn lọ́gbẹ́ ah àbú àbá plamidi abẹ́ẹ̀rí wọn wọn àrádìí kankan so àdìsá aláwọ̀ kọ́ nìyẹn abdullahi bin umar ló gbà wá la tasumu hatta tarau alhilala anábìnrin ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àgbàtà ẹ̀ bá tó rí oṣù ramadan wàlá tòkìrò ẹ sì gbọ́dọ̀ túnú hátà tààrọ òhù àgbàtẹ bá tó ń lò oṣù fàyínà ọgbìn àlẹ ìpọn tó bá fẹ́ rújú tó kílẹ̀ fún yé fàkùdúró lẹ ẹ ṣe òǹkà ẹ ṣe òǹkà oṣù sí déédéé yé rẹ òun náà ni kó jẹ ọrùn ẹlẹ́kẹ̀jì عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتقدمن أحدكم رمضان بالصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصم فليصم ذلك اليوم رواه البخاري ومسلم أبو هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين ẹnì kankan nínú yín ẹ gbọ́dọ̀ máa gba àwọn ọjọ́ kan àbọ̀jọ́ méjì síwájú Ramadan yẹ̀rẹ̀ kan kí Ramadan tó wọlé nígbà tá a gbọ́dọ̀ kẹta ọjọ́ kejì Ramadan wọlé a fi ọjọ́ kan ju Ramadan lọ àbí ká gba ọjọ́ méjì lẹ́yìn ọjọ́ méjì ní Ramadan wa wọlé a day before or two days before Ramadan ó là gbọ́dọ̀ máa ń fi gbà wẹ̀ illa an yakun rajulun kana yasumu sawma àfi tó bá jẹ́ ẹni tí bá ti máa ń gba àwẹ̀ kan sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú àsìkò yẹn fàlẹ́yẹ sundan kàlíọ̀ òun lè gbà kó gba àwẹ̀ tí máa ń gbà tẹ́lẹ̀ kó gbà á. رواه البخاري ومسلم حديث بين البخاري وعن صحيح مسلم nínú ẹ̀kọ́ tá a lè kọ́ nínú hadith yìí náà ni pé alákọ̀ọ́kọ́ Ramadan ó jẹ́ oṣù àwẹ̀ ó sì jẹ́ oṣù ńlá ó jẹ́ oṣù ńlá lára ìjẹ́ oṣù ńlá rẹ̀ ó gbà rẹ̀ ká so papọ̀ mọ́ Ramadan inú rọmọdán nìkan náà ni tó bá wù mí bí yẹn bá gbàwẹ̀ nígbẹ̀yìn oṣù ẹni oṣù yàtọ̀ sí oṣù ṣàbán kò sá burú mbẹ ààrẹ tó ṣe léèrè fún yàn mo yẹ pé tó dáa òun náà ní ká mọ àwọn àwẹ̀ súnà tó ti yé tó dáa ní ká mọ àwẹ̀ súnà tó pọ̀ lẹ́yìn tá a búra ta tẹ̀gbẹ́ bí yẹn bá ń gbà gan-an ìwọ ló padà wá rẹ̀ àmọ́tọ̀ ah fẹ́ gbà ah, rẹ̀ ọ̀la mẹ́ta mi máa tán ṣe ń gbà rẹ̀ kan tó bá wù ẹ́ bẹ́ẹ̀ no problem tó bá ti lọ mọ́ ọrọ́jà lọ́rùn pé ah ọ̀la ọrọ́jà mi kò fẹ́ gbà á bèrè pé ẹ̀rí dà tó bá ti lọ tó bá ti lọ mọ́ mọ́ haramu tó lọ mọ́ bolhijia tó lọ mọ́ jùmọ́dà ẹni oṣù tó bá ti lọ́mọlọ́mù ó kàn wù ẹ́ gbà lè gbà léyìí tó lè ṣe ní ṣàbán torí pé ṣàbán tó kàn dúdá ah, èyí ni last day of ṣàbán ah, èyí ni twenty nine ọ̀la lè jẹ́ thirty ọ̀la kó jẹ́ one kó jẹ́ ìgbà lọ́la ọ̀la lè jẹ́ rọ̀mọ̀dá ó lè mọ́ jẹ́ rọ̀mọ̀dá jẹ́ ìgbà lọ́la láà ó lè lọ so àìsàn rọ̀mọ̀dán papọ̀ mọ́ ṣàbàn pẹ̀lú àwọn ọjọ́ kan ọjọ́ méjì ìkìlá àmàlẹ̀ ramadan àfikún ramadan rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú fáìdà kò náà lè wípé nígbà ṣàbánù bá pé twenty nine ká pé alẹ́ ìní ṣàbánù pé twenty nine ọ̀la àmọ̀ ìdíkó lè jẹ́ thirty tí wọ́n bá rọ́ṣù àbí wọ́n bá rọ́ṣù ọ̀la ó jẹ́ kí ni ramadan ẹ̀hẹ́n yóò jẹ́ àsìkò ní ṣàbàbà wọn tẹ̀rí ọjọ́ ó lè jẹ́ ó lè má jẹ́ la máa ń pè ní yaomu asaki yaomu saki kí la pé yaomu saki ọjọ́ iyèméjì ọjọ́ iyèméjì anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu òrìnà rasulullah sallallahu alayhi wa sallam anabi sọ fún wa ìmọ̀ gbàwẹ̀ ní yaomu saki. ìdọ̀rẹ̀ méjì torí àánú àwọn onímọ̀ tí wọ́n á tòró àwọn pè ní haram àyígbà kódà ìfẹ́nà sábà ní mẹ́ta àṣọ ìyá ọmọ yìí ṣàkó fíhí fàkọlẹ̀ àṣọ abalẹ̀ pàṣẹ ẹni bá fi lè gba àwẹ̀ ní ọjọ́ ni ẹni ti ṣe ànábì pé nǹkan ò lè káàfin ṣe ànábì kó má jẹ nǹkan tí ó jára àbí ìdílé ọjọ́ ní àìgbàwẹ̀ àìgbàwẹ̀ ní yàmù ṣak ní ìlọ̀rọ̀ tó lékè so bí ẹ bá gbàwẹ̀ Ramadan nìkan ó ku ọ̀la yẹn ni ọjọ́ táwọn ògbó yìí àbọ́là ni àbọ́là kọ́ àbọ́là ni pé ń gbà rárá kò sí tó jọ àìgbàwẹ̀ so ìyẹn nìyí yóò tún mọ jẹ́ ẹ̀kọ́ mi fún wa yìí pé èèyàn kì í gbàwẹ̀ pípẹ́ jẹ́ ń jẹ́ sàárì ayé bàyí mọ̀ wọ́n lè sọ pé wọ́n róṣù lọ́sàn-án tí mi láǹfààní àti jẹ́ sàárì mọ́ jẹ́ ń jẹ́ sàárì kalẹ̀ ayé jẹ́ sàárì kalẹ̀ tòdí pé lórí ìbéjì náà ló ṣe wà wọ́n lè ní wọ́n lè ní ni kì í ṣe fún wọ́n ní <laughs> wọ́n lè ní wọ́n ti róṣù wọ́n sì lè máa ní kí ni wọ́n ti róṣù kó jẹ́ torí ẹ̀ ẹni ẹni kò lẹ́tọ̀ọ́ ló ṣe wọlé fún mọ́ láti gbà wẹ̀ níbẹ̀ àìgbàwẹ̀ lọ́jọ́ ìméjì tí ṣàbánu bá ti pé twenty nine ọ̀la ṣàbíjọ́kejì ṣàbánu ìjọ́kejì twenty nine yẹn nìyí ó lè jẹ́ fourth tamaroṣù ó sì lè jẹ́ last of ṣàbánu tó jẹ́ thirty eight of ṣàbánu torí ẹ̀ kò bá súnà mu ká sọ pé àgbàwẹ̀ ní ọjọ́ yálà láti lè fi kóra dó fún rọmọdánì ni àbí afẹ́ fi ṣe ìsopọ̀ mọ́ rọmọdánì mi kò lọ rárá bó ṣe rú lẹ́kọ̀ọ́ mọ́ fáìdà ẹlẹ́kẹta òun náà ni pé tọ̀ tó bá dá sí pé ààwẹ̀ kan bá ń bẹ kíyàn máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíì ń bẹ máa ń gbà wẹ̀ mọ́ńbì fọ́ọ̀sì ẹlòmíì àwọn gbà wẹ̀ ìkẹtàlá ìkẹrìnlá ìkẹẹ̀ẹ́dógún àbí eléyìí ìjọ lè bọ́ síbẹ̀. bọ̀dà wẹ̀ mọ́ńbì àbí máa ń gbà fọ́ọ̀sì friday saturday òun máa ń gbà bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ so ẹni máa ń gbà bá wọn tó máa ń lálẹ́ tó ti máa ń gbà always tọ̀ ọjọ́ tí wọ́n wá ń gba àwẹ̀ tó ti rí ìsùnmáà lè ó wá bọ́ sí ramadan kọ̀ọ̀la òun lè gba àwẹ̀ náà sí láti tiẹ̀ lò ó lè gbà ní ọjọ́ yàmù ṣákì ṣùgbọ́n tó túmọ̀ sí pé yàmù ìkọ̀ fún wa tó ní ká máa gbà àwẹ̀ ń bẹ́ẹ̀ ká mọ́ gbààwẹ̀ ń bẹ̀ fún àyíká ẹ̀ mọ́ ò lè jẹ́ rọmọdánì ni káàbá ti lá nílẹ̀ tó rọmọdánì lágbádá kò sábúrú tó bá wọ́n ti jọ monday ṣàbánì pé twenty nine ní sunday monday ọjọ́ kejì àwọn òkú ah ṣé kò ní jẹ́ first of ramadan ṣé kò ní jẹ́ thirty of ṣàbán wọ́n ti máa ń gbàwẹ̀ níjọ́ monday ah ọlọ́mọ ní monday ah ti máa ń gbàwẹ̀ lẹ́gbẹ̀ẹ́ monday ẹ ò lè gbàwé tẹ níbẹ̀ tó ti yé sọ àwẹ̀ náfìlà tá à ń gbá ààbò tẹ́lẹ̀ ó lè wọlé one ẹlẹ́ẹ̀kejì ẹni tó ní àwẹ̀ ọ̀ràn yẹn kan lọ́rùn yálà àwẹ̀ ọ̀ràn yẹn gbèsè rọmọmọ́nù àbí àwọn gbèsè míì náà tó jẹ́ náà àwọn gbèsè tíyàn lábọ̀rẹ̀ lọ́nu ó lè gbà ní rọmọdánìkú ọ̀la àbókù dọ́mẹ́jì ó lè gbà ní yámù kínní yàmú ìṣàkì ìṣàbùrù mi. ṣókìlẹ̀ ó túmọ̀ sí pé ìkọ̀ fún wa ká mọ́ gbà rẹ̀ ìjọ kan ìjọ méjì fún wọn ràmọ̀ ìjọ sọ̀kọ̀ mọ́ṣù rọ̀mọ̀dán tó bá ní í ṣe pẹ̀lú ààwẹ̀ tá a fi kọ́ oṣù rọ̀mọ̀dán lọ́rùn tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ ààwẹ̀ nẹ́sílà tá a máa ń gbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sábúrú tó bá wá jẹ́ ààwẹ̀ ọ̀rọ̀ yẹn rọ̀mọ̀dán tó lọ la fẹ́ san gbèsè ẹ̀ kò sábúrú àbí ààwẹ̀ míì tó jẹ́ gbèsè àfẹ́múwá kò sábúrú. tó حديث إليك جنيه حديث إليك تا عن عمار بن ياسر رضي الله تعالى عن ربما قال من صام يوم الذي يشق فيه فأصم محمد صلى الله عليه وسلم رواه أصحاب السنن أبو داود والترمذي والنسائي وابن ماجه وصححه الألباني عمار بن ياسر رضي الله تعالى عنه وني من صام يوم يشق يوم يوم الذي يشق فيه ولا نكني tí ó bá tún lè gba àwẹ̀ ní ijọ́ tí ó jẹ́ ọjọ́ iyèméjì fún àwọn èèyàn bóyá ṣọjọ́ rọmọdọ́ọ̀nì ni àbí kì í ṣọjọ́ rọmọdọ́ọ̀nì. فقد عصى أبا القاسم محمد صلى الله عليه وسلم ẹni ni ó ti ṣe abalqasim àwọn jẹ́bẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó ní anabi nìyẹn abúlé qasim sallallahu alayhi wa sallam ẹnu gbọ́dọ̀ anabi sọ yìí pé a lè dorúkọ òun sàfàmù ọbẹ ìsinmi wọlé tẹkẹ ní ọbẹ kùnú ìyàtì ẹ lè dorúkọ òun láti máa ń jẹ àbí sáńdé mọ́mọ́dé ní wàhálà ẹ̀kọ́ náà wọ́n lórí ọmọ súnmọ́ tábàtì délé ẹ ẹni tó náà jẹ́ Muhammad Muhammad Muhammad àmàdìsí kan wà tó sọ wípé khairul asmaa orúkọ tí ó lórí àbí ahabul asma indallah orúkọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù máa hummit máa hummit wà máa dubbit àdéhùn mi ó lẹ jíjòdì jíjòdì lọ kódà àwọn fáwọn mi pè ní mọ̀ọ́dọ́ rẹ̀ ó kọ́ tó lóore jù máa hummit tó ní ha mim dálẹ̀ ta orúkọ tá a fi ṣe iyì fọ́lọ̀ lára ẹni Muhammad lára ẹni Hamid àbí ìdá àbá mi gbọ́njọ́ nù wọ́n fi ń bọ̀ àwọn olùkọ́ Hamid àbádé ti rìn ìrọ̀nà ó bí wọn lè عبد عبد عبد متاري النبي صلى الله عليه وسلم حق الأسماء إلى الله وقتلوا نفسيجي عبد الله وعبد الرحمن يلا لا فيها شكله so ba je jẹ́ orúkọ ànábì àìsàn jẹ́ kú ní yàrá rẹ̀ ẹ jẹ́ kú ní yàrá rẹ̀ nígbà bá jẹ́ kú ní yàrá rẹ̀ bi foka nabi sallallahu alaihi wasallam bi kánábì tó dé èèyàn márùn ló ń jẹ́ Muhammad anabi tó dé wọ́n tó bá nàbí èèyàn márùn tọ́lá àwọn náà fẹ́ náà ní sẹ́ ah òun àwọn ti kà nínú bíbélì àwọn ti gbọ́ nínú bíbélì ọmọ tó ń bọ̀ láyé tó ń bọ̀ nígbà èèyàn ayé tó gba anabi Muhammadu ló mọ̀ jẹ́ ọmọ táwọn náà bí ẹ̀ẹ́dá sọ mọ́ wọn jù bóyá wọ́n rò bí abáyé ni ẹsẹ̀ ń jẹ́ anabi ọlọ́run ni látara orúkọ <laughs> wọn lọ rẹ́jísítà lọ يشاء من عباده nípa wọlọ́bà lọ́wọ́ máa ṣẹ̀ṣẹ̀ ní àwọn ẹrú rẹ̀ so but kú ní ànábì ìṣẹ̀lẹ̀ pé níjọ́ kan yẹ̀wúdì kan ànábì náà ló fẹ́ bú wọ́n ń bu wọ́n ń bu kó àpárá tó sí wọn rẹ̀ ní bu wọn rà ṣé ń lọ́wọ́ ẹ̀ ní ìwọ kọ́ bí gbà ọ́ lérò láti gba ìlànà ìsàlọ̀ láti láti kọ́ fún àwọn mùsùlùmí. Mùsàmọ́ bẹ́sùn lè yí ìlàkàtà náà tó fún níyà sí ẹ lè mọ jẹ́ orúkọ mi àmọ́ fún níyà mi ẹ mọ̀ jẹ́ torí ẹ̀ àìsàn ìrìn gẹ́ni abalqasim abalqasim ìdíyé léyìí tó lékè kódà bẹ́ẹ̀ ni yẹn bá bí kọ́ símù lọ́mọ àníkèbẹ̀ kó wá kúrú yà ní kù. lára ẹ̀kọ́ nù nínú hadithi yìí ẹlẹ́ẹ̀kejì fáyidẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú hadithi yìí náà lè wípé àwọn sọ̀hábà rẹ̀ wà lọ́la àlè ẹ̀ka kìsì ilé akíní yóò dá máṣe o òun ni kí wọ́n fi wọ́n fi nǹkan lẹ́nu yẹn ti tí ò dá omi kan fi sọ pé ah nítorí ṣe ànágbé òsì nífẹ̀ẹ́ sí o ẹ pé nǹkan yẹn kan náà ni wọ́n ṣe kí ní yìí kò dá o. Ah, á ní ah, tó ṣe yìí ànábì òsì nífẹ̀ẹ́ sí á ní tó ṣe yìí á ó ti ṣe ànábì ó ti ṣe ànábì àti pé ànábì ò nífẹ̀ẹ́ sí àbí kíní yóò dáa ìdẹ́kan náà ní túmọ̀ sí àmẹ́lẹ́ yìí ni ìwé wà abúlágbó tí wọ́n máa sọ bẹ́ẹ̀ dáadáa hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu nígbà tí wọ́n pè yìí sọlá tẹ̀lé mọ́gìrì bàbá pè ní sọlá tẹ̀lé ìṣá àti kí wọ́n dìgbà wá sí sọlá tẹ̀lé ìṣá ẹnìkan wá jáde lọ ó wá ní wọn sọ pé ah àmà hàdà ṣẹ̀rí ètò ń jáde lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀lú táwọn. fàkọ́dà àtọ̀ sọ̀rọ̀ sọ́nà sọ̀rọ̀ wà wàlẹ̀ ìwọ̀sọ̀lọ̀ lẹ́ẹ̀kì rí i pé àwọn sọ̀hábà èèyàn ni wọ́n èèyàn máa ń ṣe tó dùn wọ́n èèyàn máa ń ṣe tó kàn wọ́n lára àmọ́ lẹ́gbọ̀n lè gẹ́gẹ́ bí ìjọba ènìyàn nìyẹn kì í sábà bí kọ́ńkọ́ láàrin wọn wèé sì lè mọ́yàn lé lórí àmọ́ èyí tí wọ́n máa ti máa ń lè mọ́yàn lórí ń bẹ̀ òun ni kéèyàn ta lu ẹ̀sìn kó yapa lànà nàbí sallallahu alayhi wa sallam. torí ẹ̀ tabagbọ́ gbólóògùn fàkọ́rẹ́ á sọ Abul Qasim ìsúnmọ́ rẹ̀ ní tí wọ́n ń ṣe kí ní ẹ̀rí lẹ́gbẹ́ jẹ́ni ẹ̀ ṣe ń kọ́ ìdá. mọ̀láìbá bẹ̀nárì sàfàdà akọ abalùkọ́sùn ẹnikẹ́ni tó bá fi dá ìtàn ṣeré ẹni ńkọ́ tó ti ṣe abalùkọ́sùn. jókèlè tó bá ti gbọ́ bẹ́ẹ̀ ìdánwò náà ń pè fọ́kọ́dà akọ. muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ kan fọkọ̀ ha nígbà àwọn sàbẹ̀ bá ń sọ pé ó ti ṣànábì ṣànábì wọn àwọn pé ókè ẹni tó ló ṣànábì yìí ọ̀ràn tó dá ṣé haramu ni tó ṣe ní abẹ́mọ́kòrò kò sẹ́nìkan nínú wọn tó sọ yìí pé súnà ni mọ́tà àwọn ló darí wọ́ṣẹ́ ara ìjọ sọ ni ṣé ìṣe ni ẹ̀ṣẹ̀ yẹn haram ló fi kọlu ní abẹ́mọ̀kúrò àwọn kan mọ̀ haram àwọn kan mọ̀ mọ̀kúrò torí pé àmọ́tà báwo dáadáa ntí yẹn ó mú òun náà ni pé haram nù bàbá ṣe mọ̀kúrò àdẹ́ṣẹ̀ àmọ́ kò dáká sí bàbá ṣe haram. àti dẹ́sẹ̀ tó dẹ̀ ló fi yẹ ká ṣe àkàmù tẹkìlífíyà mélòó ni márùn àlùwájú àsúndà àlìhàrám àlùmọ̀kúrú àlùmọ̀bá àlùwájú mà àmọ̀ràn ṣáàlẹ̀. معمر الشارع على وجه الاجتهاد من فعله يثاب عليه man tarakahu يعاقب illa bil 'udhr ọ̀ràn yẹn nítorí pé ọlọ́run pa wá láṣẹ rẹ̀ tó sì ẹ́ ó pọn dandan alawadi al-ilzam alawadi al-ilzam dandan ìlzam ni ọlọ́run fọ́ọ̀sì wa pa bọ́rọ̀ ṣe ni bí inú wákàtí mara hàn bíyìn bá ṣe jẹmọ́ kí ni èdè yóò jẹ ìyá àmọ́ bíyìn bá ṣe tó ní àwíjàre tó fẹsẹ̀ múlẹ̀ ó lè fẹ́ yìí.

yóò gbẹ̀rẹ̀ ẹ̀sán ọmọ fàálà ẹni bá wulẹ̀ ṣe lùwà àkọ́bọ̀ àlẹ́ yìí ìlà mìíràn ẹ̀sán yóò jẹ ẹ̀yà àti tó bá ní àwùjáre láti lọ sí ògógóró èèyàn bá mu síjà náà yóò jẹ ẹ̀yà àmọ́ tó bá ní àwùjáre lọ ẹ́ tó ti mú sí ẹ̀ ah, àbá kúrò ẹ̀dùn kó ti ẹ̀jẹ̀ tí mo jẹ ó ti ọlọ́run mi jọ ó jẹ́ kí n kú ní ìró mi kankan láti fún mi iná tẹ́tọ́ nǹkan ọ̀rẹ́ nìkan tó mú gbogbo ní bá gbà lọ́wọ́ ẹ̀ kọ́kọ́kọ́kọ́ òun náà fi là nínú ṣé kò láwùjáde jẹ mọ́ láwùjáde òtí láwùjáde. so ló dá pé èyí tí ó lékè nínú ìdájọ́ àwọn àfa nígbà tá a bá ti ń gbọ́ pé fakọ́d aṣọ abẹ́lẹ́fàṣìn fakọ́d aṣọ abẹ́lẹ́fàṣìn oníkàdé kìíní yẹn pé nǹkan èèwọ̀ ní nǹkan haramu ní kejì mọ̀kúrò. حديث لك تعال وعن أبي هريرة رضي الله تعالى إليك يا المسلم أن رسول الله صلى الله عليه وسلم قال رسول محمد صلى الله عليه وسلم لي إذا جاء رمضان في رمضان بات الولي فتحت في أبواب الجنة gbogbo àwọn ilẹ̀kùn wọ́n sì lẹ̀ wọ̀gúnlẹ̀ kọ́tí àbúwábú ànàr àwọn ilẹ̀kùn náà wọ́n tì wọ́n pa wọ́n sún fi àwọn gbẹ́rù ìbọn rí àwọn tó máa ń kọ ọ̀rọ̀ ọlọ́run ọba sílẹ̀ tó máa ń kẹ́yìn sọ̀rọ̀ ọlọ́run nínú àjọ̀nà nínú èèyàn wọ́n sùn wọ́n mọ́lẹ̀ rawahu Muslim nínú àwọn àǹfààní táàrí náà àdéhùn náà ní pé. إذا جاء رمضان إذا جاء شهر رمضان تتمة فيه هو سنني على في شهر وسن وكله على مين آه رمضان جوالي أصلني شهر رمضان وسوالي آه على شهر شهر جوالي شهر مين شهر بقول شهر شكله هين àǹfààní àkọ́kọ́ nù torí ẹ̀ àwọn màlìkíyà táwọn sọ yìí pé rọmọgán ismun min asma ìlà gbólóhùn rọmọgán wọn nìkan ní orúkọ ọlọ́run ọba ní rọmọgán tó bá rí bẹ́ẹ̀ àwọn òǹgbà kéèyàn pé orúkọ oṣù yẹn tangiliti ní rọmọgán ah wọn ní ẹgbẹ́dọ̀ sọ pé kí ni ṣáárù rọmọgán àwọn afáàlú wa bẹ̀rù kílẹ̀ rí yín ọlọ́run bá ní ṣáàrù rọmọdọ́nà alẹ́ bí ó ń lélà fi yé lóporò tí wọ́n lẹ́dàá bí wọ́n lẹ́rìí ẹ́ wọ́n lẹ́rìí àná. ọlọ́run sọ pé ṣáàrù rọmọdọ́nà bẹ́ẹ̀ ni àmọ́ ọlọ́run sọ fún wa pé àlè sọ pé ọlọ́run sọ pé àlè ló gbólóhùn lásán kákà ní ọlọ́run mọ́ọ́n ọlọ́run sọ báwọn torí ẹ̀ ọ̀rọ̀ mọ̀lẹ́kí àyẹ̀rẹ̀ kò lálàáfíà kó lálàáfíà ó ṣòro lè kó mọ̀ torí pé kò sẹ́rì kò sẹ́rì èyí táwọn fẹ́ lo ẹ̀rí yẹn fún òní pé Ramadan orúkọ ọlọ́ọ̀ni tókìlẹ̀ torúkọ ọlọ́ọ̀ni sì ní àyídá pè á kò lọ bẹ́ẹ̀ so káwájú àṣọpá nàbí sàlámù àṣà arábì ìdájá Ramadan ìdájá Ramadan sọlọmọdá ni bá wọlé so ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé a lè dá a pè ní Ramadan a lè pè ní ṣáàrú Ramadan èyí wà wínú méjèèjì ọ̀sàbùrùmẹ̀. ìtumọ̀ Ramadan sì ni kì í ṣe orúkọ ọlọ́run Ramadan láti bí arọ́mọdù rọ́mọdù. èyí tó gbóná gbóná débi pé tẹ bá gbé nǹkan tó dì kí epo tó dì kẹ̀kẹ́ àbí òrí tẹ bá gbé bẹ́ẹ̀ yóò sì yọ ọ́ yóò tóbi yìí ibi tó ti wá nù Ramadan ó máa ń yọ nǹkan bíyàn bá tẹ́ẹ̀dì sínú ẹ̀ṣẹ̀ tí Ramadan bá dé ó sì pinnu pé òun fẹ́ bọ́ nú ẹ̀ṣẹ̀ Ramadan ó sì yọ yóò yọ lára rẹ̀ bí òòrùn ṣe máa ń yọ òrí ẹ̀yin mọ̀ wọ́n ṣẹlẹ̀ kí wọ́n rọ́ṣù ṣùgbọ́n àti ẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ máa mú gbóhùn oníkálukú wọn ó mọ̀ kó tẹ̀síwá sọ̀rọ̀ àjẹmọ́ ìdúmọ́ kíláàsì ibu àníwájú ká má ti sọ àwọn jàmá àyẹ̀ náà dùn nítorí pé ẹ̀mí tó ti ṣeré lọ ẹ́ tó ti tó ti rin mile away apàdà ẹ̀mí ò yọ ni kìí ṣe àwọn ẹ̀nìkan ló ń yọ ẹ̀mí aṣọ àbúgbọ̀n máa bẹ̀rẹ̀ máa kọ́kọ́ yọ ẹ̀mí gan ẹ̀ máa wo kìí ṣe pé yàn án pé yàn wo iṣẹ́ kankan kọ́ the first day of Ramadan báyìí mọ́ṣáláṣí yóò kún ni ẹ máa gbé àá sista àǹtí bọ̀ọ̀dá àṣàrà wa tiẹ̀ ní ní àwọn Abíọ́dún lẹ́wàá rí wọn rẹpẹtẹ. ṣe àwọn pé mọ́ni lékún ni àbí ò lékún ó lékún náà fi mọ̀ náà bí àmọ́ bàtí mọ́ni bá ń lékún tí ò bá lámòójútó tá a bá gbé búlọ́ọ̀kù sínú fíríjì àfi ká má pa fíríjì ọ̀hún bàbá ilẹ̀ paná ní fíríjì ẹ̀jẹ̀ mọ́ búlọ́ọ̀kù tá a gbé bẹ́ẹ̀ yóò domi bọ́rọ̀ wọn ṣe rí nù so ìmọ̀ ni wọ́n lékún kán wá mójútó kó mọ̀ lékún lọ tó bá fi rí lọ́jọ́ ìṣẹ̀kan ọ̀sẹ̀ méjì lè lẹ́kàn ní pé ọmọ kíláàsì gan ti ń fà ní òbí àjẹ́ kan ń rí páàkì ni. wọ́n rí for the next year o bí wọ́n jẹ́ olóṣù ọlọ́run kò ṣàánú so ìdájá Ramadan ọ̀rọ̀ àkọ́kọ́ ní so Ramadan oṣù ńlá ni ìtọ́já sí pé ọlọ́run máa ń pa ní máa ń mú ẹ̀ṣẹ̀ kúrò fún nínú oṣù wáyé náà hadith anabi sallallahu alayhi wa sallam ni man sama Ramadan náà ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ Ramadan ìmáàna wa ihtisaban ó gbà pẹ̀lú ìmáàn ìgbàgbọ́ nínú ìjọkọ̀ ó sì gbalẹ̀ ní tó ń ro kan ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbúfúrọ̀ láhùn mọ́ takọ́dọ̀mọ́ mi nà bèyí àwọn àṣìṣe rẹ̀ síwájú ọlọ́run ṣàmójútó torí ẹ̀ ẹ̀rí pé léyìí tested ni tested and trusted bó ṣe rí ni o anywhere in the world rọ̀mọ́nà ni máa ń káyàn kó ní máa ń káyàn kó àti mùsùlùmí àti kìí. fèrè yóò káwa tó sin náà àtẹni tí ò sin náà yóò fò ní kálukú yóò káwa kú ni yóò káwa kú ni oṣù ńlá ni. so nínú àwọn ọlá tó wà fún Ramadan hadith yìí náà sẹ́yìn lẹ̀ fún wa tí ó sì fún gbogbo oṣù pátápátá lára tí Ramadan ti ju gbogbo oṣù yòókù lọ nìyẹn kí ni ganan òun náà ni pé abwaabul janna maftuha àwọn ilẹ̀kùn àjẹ́nà méjì ẹ̀jọ̀ wọn sílẹ̀ àwọn ilẹ̀kùn náà mùgbòlákọ̀ wọ́n ti wọ̀n pa kò sófin náà kódà fẹ́ẹ̀ rí oṣù kan àbí ìgbà kan tó ní ọlá yẹn àti ní ọlọmọdá nìkan torí ẹ wọn lọ bá ní kó bá à máa mójútó dáadáa àmọ́ ṣe tí wọ́n ta ṣe ń bẹ̀ ni tàwọn olàmọ́ wa ní ìyàpẹ́ lórí pé ṣé ó ti há sí àbọ̀ àwùjá nìyẹn ni ṣé mànàwíyà ni àbí ṣèṣìyà tí wọ́n sì أبي أوني yìí àbí ó nítumọ̀ تمام؟ wọ́n ní méjèèjì náà ni ẹ̀ máa wọ́n ní méjèèjì yẹn ni wípé wọ́n á sílẹ̀kùn àjẹ́ náà lẹ̀ wọ́n á sílẹ̀ oṣù wa náà àdéhùn wọ́n á sì tilẹ̀kùn náà bẹ́ẹ̀ náà ni àwọn agbódìgbà ṣàyàtìn wọn sún wọn mọ́lẹ̀ wọn níbẹ̀ náà ni àwọn mí náà wà fáà ní ìtúbẹ̀ ní wípé àwọn iṣẹ́ olóore tí máa mú yàn wà jẹ́ náà yóò rọ̀ ni lọ́rùn láti lè ṣe iṣẹ́ olóore tí máa mú yàn wọnú àlùjànnà yóò rọ̀ ni lọ́rùn àti lè ṣe àwọn iṣẹ́ ẹbí tí máa mú yàn náà yóò níni lára láti lè ṣe àwọn ṣàyàtìn lè jí ni ṣàyàtìn lè ṣe àwọn ṣètọ́nù àjọ̀nù èèyàn á ní wọ́n lára láti lè múyàn kùnà láti lè múyàn ṣìnà. méjèèjì náà ló lè bàtà méjèèjì náà ni wọn náà sọ àwọn ọmọ wọn sílẹ̀ wọn sílẹ̀ náà ni àyẹmọ wa dẹkẹ fún wọn ṣe sí kíkiri owó eléyìí wọn nídìí ẹ wọn ni wọn sílẹ̀ wọn sílẹ̀ náà wọn ṣe bí ẹ kó ṣe mẹ torí ẹ ẹ rí i pé kò sí bí olóore bó ṣe wulẹ̀ kó tóbi tó kó kàǹkà tó kó gbówó lórí tó ìmọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn láti lè ṣe ní Ramadan bẹ́ẹ̀ tẹ̀ ní kò sí bí iṣẹ́ ẹbí bá ṣe wulẹ̀ kó fúyẹ́ tó kó fúyẹ́ ìmọ̀ ni lára láti lè ṣe ní Ramadan òṣèré gẹ́lẹ́ nìyẹn o torí pé ìdá kọ́lá tọ́ám ìdá kọ́lá tọ́ám kọ́lá ti ṣáhàwà wà kọ́wé yẹn ìmọ̀ ni tí n tí à ń pè ní oúnjẹ ajẹ àmú tó bá ti dínkù adùn náà yóò dínkù jẹmọ ìmọ̀ni ó lágbára sí torí ẹ kò sí sálẹ̀ mọ̀jẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú Ramadan lọ́sàn Ramadan wàláì kò ní wọ̀ wíwọ̀ lọ́sàn Ramadan wọ́n gbé chicken wa wọ́n chicken yìí ah from Australia ni àkàmọ́ hmm, lójú náà ẹbí rẹ wọn sọ pé kí ni mi jẹrí dẹ́mi ló mọ̀ sọ fún ẹ̀mí kí ni mi jẹrí èyí mò ń jẹ́ tí mo rà níjọra gan-an ó súnmọ́ pípọ́ sílẹ̀ àgbọ̀nà ti gbé wá ẹ̀jẹ̀ mi ló mọ̀ sọ fún ọ̀nà tó ló mọ̀ pé òwò sí bẹ́ẹ̀ ṣe wọ́n ní àfáà ìpínlẹ̀ ẹ̀yọ ẹ̀mú síbí àwọn tó bèèrè láà rà àwọn tó bèèrè láà tí ò bá sọ̀rọ̀ mọ̀dá ní ìtajà náà tó wá lọ bí akẹ́kọ̀ọ́ àbí ó lọ bí ìyàwó ẹ̀ wọ́n gbá wẹ̀ wọ́n bá ṣe ń kúrò oṣù kéèkùn lásán ẹjẹ oṣù kéèkùn lásán ó sì máa da ẹ̀mí rẹ̀ bí a ta tún wọn sílé bí àlú àtàbẹ́ẹ̀ nílé wọn o wọ́n dẹ̀gẹ́ lè yìí lọ wọ́n dẹ̀gẹ́ lè yìí lọ kí ni wọ́n á ti ń gbà yín náà ẹ dàpọ̀ àwẹ̀ tí mo ń gbà gan ẹ̀mí ó sì máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbígbẹ́ ni pé ṣé ti ti ti ti máa gbà tó ń gbà. Ah, ah, iná lága fún ọ̀rọ̀ ìjẹ́ ìdẹ́sẹ̀ gan ìbí náà láti ẹni má jẹ́ fún ọ̀rọ̀ yẹn wọ́n ṣe máa rú lọ rúbọ̀ náà ní ẹjọ́ one plate ó ti lọ nìyẹn nígbà mọ àyímọ́lẹ̀ ló ń gbà nígbà tó ìlú ọlọ́bẹ̀ àdínkọ̀ ṣùgbọ́n Ramadan kò sí torí ẹ̀ ẹ̀ sì rí i pé àwọn èèyàn nígbà Ramadan bá wọlé wọ́n yéé fi náwó ewu ọkọ̀ bá ní káfíńà ó sì Ramadan ewu ọkọ̀ kì í ṣàrámù but mí sì sódò bẹ́ẹ̀ gbé ọbẹ̀ nípa aramu ní báyìí kódà bí ẹ bá bímọ gan á sùn síwájú àwọn oníyàwó wọ́n ti ń ṣèyàwó lẹ́sìn wọ́n mú dẹ́bìrì wọ́n ń ṣèyàwó monday to sunday wọ́n fi ń ṣèyàwó wọ́n fi ṣe friday wọ́n fi ṣe thursday kí ló dé ta ló ń pè kókó wá síbi wà nímọ̀ rẹ ní ọmọdé lọ́sàn-án àwẹ̀ sunday jẹ́ wà ẹni pọ̀jù ni wa tó o nífẹ̀ẹ́ kan wá fi ìnáwó ti rẹ̀ ti ẹ̀ dáràn kìí ti jẹ́ ọ̀gá jẹ́ kọ́dà bí àbá ṣe ń rọmọdán nìkan ní ìnáwó tó máa ń kéré ó lè mọ́ra ju ìríkàrà rẹ̀ méjì lọ nígbà tó bá tẹ̀ tẹ̀lé rẹ̀ kankan rárá lẹ́yìn àwọn obìnrin náà ṣe àìdọ́ ọ̀nà ní pass ẹtì ẹtì àwọn ọkùnrin tó dùn àìdákùnrin ti jẹun òkókò bẹ̀rẹ̀ pé what's your problem? Hmm. are you okay? so àti ti patí sígbà yẹn lèyí ó máa nira torí pé àmọ̀ pé ṣáwà àwọn èèyàn kò kò sí ṣáwà lẹ̀ so lára ọlá tó wà fún Ramadan òun náà nìyẹn iṣẹ́ olóore bó ṣe lè kó ga tó àmọ́ òun ní ṣe torí ẹ̀ ká fáwọn èèyàn ló jẹ ká fún ẹni gbọ̀n sínú ká fún èèyàn lówó ká ṣe fẹsẹ̀ gbélé lá àwọn kan béèrè owó stop á ṣe gbogbo ẹ̀ fún wọn á ṣe gbogbo ó máa ń rọni lọ́rùn gan ó máa ń rọni lọ́rùn láti lè ṣe àwọn gba fífẹ́ ìgbà yàrá ìmọ̀ dówó lẹ́yìn. Ah, epo alépo ah, alépo gbọ́nsọ́ ni o <laughs> ah, alépo alépo tí máa tó rà sí nǹkan àwọn kan náà ti rà tí máa tó rà sí nǹkan kọ́sí ẹ̀ mọ̀ ìmọ̀ ni ti lára tọ́nà fẹ́ ká fẹ́ náà ni, kára fàmí ẹ̀ mọ̀ làálẹ̀ fún tẹ̀tẹ̀kùn. torí ẹ̀ ó dájú pé àsìkò ọmọọ̀gán nìyẹn nìyí ká lò ó láti lè fi wá ojú rí ọlọ́run ọba kó ṣe fún حديث إليك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها بابا وفتحت أبواب الجنة فلم يغلق منها بابا وينادي منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله أتقى من النار وذلك كل ليلة روح رواه الترمذي وصححه الألباني رحمه الله تعالى وسلام محمد صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان وقفه nínú rọmọdán tó yẹ ní orí tá a rí oṣù tá a fi bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ kejì. báàsì ní náà tá a bá kà á tá a kà pé olú ọgbọ̀n ṣàbánù ọjọ́ ṣàbánù alẹ́ rẹ̀ òun ni òun tá a fi bẹ̀rẹ̀ Ramadan fọ́sọ̀ Shawwal olùwà àkọ́kọ́ ni sókè dátì ẹ̀ṣẹ̀ àfihàn ṣàìpọ́n ìtàkùn ṣàìpọ́n òun náà ni al-mutamarrid al-mutamarrid an rahmatillah àwọn àwámẹ́rẹ̀lá ẹni tó gbọ́rù gbẹ́rí tó kọ́ pàkọ́ káṣẹ ọlọ́run tó fi ọlọ́run ọ̀nà tó ń ṣàìpọ́n ó lè di èèyàn ó lè jálè jẹ̀mọ́ ṣókèlè ó lè jẹ́ èèyàn ó lè jáde dànù a'udhu billahi minash shaytanir rajim kì í ṣe èèyàn àjọ̀nú nìkan làwọn wá sọ̀rọ̀ sọ́dọ̀ làwọn wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run balẹ̀ wọn lórí èèyàn bíi tí wọ́n náà ń bẹ ṣayatini lil insi wal jinn àwọn náà ń bẹ méjèèjì ni tó gbẹnikẹ́ni tó bá ti gbẹ́rù gbọ́n rí gbẹ́rù gbọ́n rí gbọ́n rí mọ̀ tẹ́lẹ̀ fún ọlọ́run ṣe fún ọ ọ̀mọ́ra ọlọ́tún jìn òun náà ni àwọn àwọn ẹni ibi nínú àwọn àlùjọ̀nù wàwúlò ẹ̀kọ́ tí abu abdullá àwọn ilẹ̀kùn iná wọn ti pa falamjúta mímí habab ilẹ̀kùn kan wọn ò ní sí i wàfútí àti abu abdullá àwọn ilẹ̀kùn jẹ́nà méjèèjọ wọn sì falamjúta mímí habab kò sí kan nínú ẹ̀ tí wọ́n ti pa wọ́n yìí náà di mọ̀nàdí olùkópe nínú àwọn mọ̀lẹ́kọ̀ mọ́ apẹ́pẹ́ pé yá a bá rẹ̀yà lọ́sẹ̀yẹ́ àkùdẹ̀ ìwọ ẹni dáadáa iṣẹ́ dáadáa ló délẹ̀ yìí náà ṣe wọn bá lè ṣe ń bẹ̀ ni wọ́n yá a bá rẹ̀yà sáré ìwọ tó ń lépa aburú tó fẹ́ ṣaburú àkùsẹ́rù aburú tó fẹ́ ṣe dínkù jìnnà sáburú. àlèláyìn ló tọ́kọ́ àmì nàá gbogbo alẹ́ gbogbo alẹ́ kọ̀ọ̀kan nínú rọmọdọ́nù òun lọ́lọ́run máa ń fẹ́ là kúrò nínú ná ọlọ́run fẹ́ là kúrò nínú ná àwọn àwọn ẹrú àwọn ẹrúsìn rẹ̀ ọlọ́run fẹ́ là wọn kúrò ìmọ̀ fẹ́ bọ́ òkun iná kúrò lọ́rùn wọn wàdálíkà kó lálẹ́ yìí rẹ̀ eléyìí wọn wáyé ní gbogbo òru kọ̀ọ̀kan nínú àǹfààní nínú hadith ọ̀nà ni wípé ẹ̀bà ìtẹ̀síwájú nínú ẹ̀ ọ̀nà ni pé iṣẹ́ olóore tó bá ti yọ sí wa nínú Ramadan ẹ̀wọ̀n ìjà aṣàfẹ́kù láti ṣe bó ṣe mọ ní ọmọ ọmọ náà ní ten thousand fún fífẹ́ ìbéèrè tó bá wà kú kúrò ní ju fifty naira lọ sílẹ̀ yà eight naira mọ́ lẹ́pa mọ́ sẹ́yẹ́ sí bàkú rẹ̀ pẹ̀lú ọ̀nà fẹ́ one thousand ratio yẹn ò bá ara ọ̀nà tó lágbára nìyẹn gbogbo orí tó bá ti ń wá kódà kó ṣe dèbí dùn kódà ká la dàbí lòsì méjì ká la ẹ̀ha ẹ̀pá kan dèbí dùn wọ́n kò ṣeré ní. pure water wọ́n kò pure water ọ̀kan tó lè fún gbogbo tó bá ti jẹ́ orí tó bá ti ń wá mọ̀ nípìn nínú ẹ̀ kí láwa tó lọ kọ̀ hàn máa ka alukur'an máa gbọ́ wá sí gbogbo rí bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tó ti ń pè ní aburú pátá ti máa ń wá máa jìnà sí má nínú má nínú a kò sèrè wọn sọ pé mú bẹ́ẹ̀ kò sì yókù lẹ̀ rárá jìnà sí nínú tó kò sí tó gbà ó gbọ́dọ̀ nípìnlẹ̀ torí pé à ń dọ̀rọ̀ kàn kájẹ́ nínú àwọn tọ́lọ́run ó là kúrò nínú nínú náà sọ̀rọ̀ eléyìí nínú ẹ̀kọ́ òun náà nìyẹn eléyìí torí ẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run tọ́ka wa sálù Qur'an al-Karim lára ọlá Ramadan nìyẹn inú Ramadan ni inú Qur'an kọ́kọ́ sọ̀kalẹ̀ lé lórí inú Ramadan ọlọ́run húdà lè dáàsì bàbá yìí náà ti lọ́jọ́ náà lórí ìdàbàlẹ̀ fọ̀rọ̀kọ́ ìmọ̀nà ní kùránì jẹ́ fún gbogbo ọmọnìyàn láàfin jìnnà sí tìláwàtú alṣòro alfáàb wàlmàbáàlì láti àníjìnnà àti máa ka àwọn ṣe tìláwà gbé ó máa ka ká ṣọ́ọ̀bù ká mọ́tíláṣí ká nílé bá ń bẹnu ọkọ̀ ká dírẹ́fà mọ́kà ó mọ́ ọwọ́ pọ̀ títí ẹni so ọmọ ká tabatọ́ ráyè wá àti àwọn kan máa ń ṣe nǹkan gbọ́ yé wọ́n á ní ẹ́ wọ́n ti gbé àwọn bá ti ṣe kẹ́lẹ́ màdá ní wọlé báyìí nínú nínú àwọn fẹ́ ṣe tó wà sí mọ́ mo ké tìláwà tìláwà eléyìí náà dà àmọ́ ọ̀rọ̀ rẹ sí ọ̀rọ̀ olójú kan nì. kùránì tó ń ká ní oṣù tìláwà rẹ̀ ó mọ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ká sì mọ̀ ká gbọ́ ó ṣe é kódà sí pé àwọn nǹkan míì tí ó ti mọ pé kò dáa before Ramadan tó o bá gbọ́ nínú Ramadan yìí máa ní ìpalára yìí máa ní ìpalára yìí máa ń bọ̀yàn létí torí pé kò sóúnjẹ ń kù ẹgbẹ́ ní bá ẹni bá àti kò ọ̀nà ọlọ́run yìí máa ń le ẹni bí bá ń pa àá àwọn ọmọ ọdún pè wọ́n dúpẹ́ o wọ́n dúpẹ́ o olówó mélòó ń bẹ lánàá bẹ́ẹ̀ lọ́lé wọn náà nìyí múná ah, fà kílẹ̀ gbé káàkiri ní alẹ́ rọ̀mọ́dánì ẹ̀jẹ̀ báwọn ló máa ń gbà bẹ́ẹ̀ ni mo náà ti ráyè kínú àmọ́ àtolówó àti tálíkà gbogbo àlàmọ́ ń fìlẹ̀ àwẹ̀ á fìlẹ̀ àwẹ̀ bí ìbá ẹ̀kọ́ lọ́wọ́ ṣe àwẹ̀ rọmọdánì lọ́rùn èèyàn tẹ́lẹ̀ ni ó fi kúrò láyé kò ní mọ tán pè ní am hungry onímọ̀ ntọ́lọ́wọ́n tẹ́lẹ̀ ní èdè ọ̀ngà ẹlẹ́ni kan máa ń tànú missionary ìbéèrè ṣẹ̀kẹ́ ti mọ gbọ́ sọ́mọ̀ kejì àbí sọ́mọ̀ kejì ẹ̀ ń gbọ́ ọ̀ṣẹ́ ẹgbẹ́ ìdíbẹ̀ ni bẹ́ẹ̀ ti máa ń ka ní sọ́mọ̀ kejì ẹ̀bẹ́ ti máa ka ọ̀hún bẹ́ẹ̀ lẹ́ni ó ọgbọ́n tó ń pè ní ọ̀ǹgà torí pé ọlọ́run kẹ́rin wípé jíjẹ mímu wíwọ̀ níná lílò ìgbé jẹ̀mọ́ ọlọ́run fi ṣàtúnṣe. dánwò sí ọlọ́run ọ̀gá náà gbàgbé wọn á béèrè lọ́wọ́. no sir what is the meaning of i'm hungry. bó lè rẹ́ ṣàlàyé mi wọ́n lè fẹ́ ṣàlàyé ọ̀ǹgà fún wọn bí mo náà gbọ̀ngàn wọ́n lè fẹ́ ṣàlàyé kò sí ṣàlàyé kò sí lórí ìgbà ní òkè don't worry ó ní then i'm thirsty thirsty what is thirsty don't worry ramadan is coming try to fast tell your dad that you want to fast so the first day you will know what is under. what is thirst ní ẹ lè sọ fún ènìyàn kò sí bó lè fẹ́ practicalize it ẹni kódà bẹ́ẹ̀ bá jẹun tẹ́fẹ́ tó fi panú kò lè mọ dẹ́nfẹ́lì kò lè mọ mo yí practicalize hunger àti tẹ́sí ṣùgbọ́n tó bá dé màtá wá bẹ̀rẹ̀ tán lẹ́yìn àìmọ́ ní àyà bẹ̀rẹ̀ ká máa ń bá wà ní. Ramadan, I didn't fast too. I only fasted once. Why? Ah, I was so hungry ó ti mọ̀ náà ọlọ́run dáhùn lómi bẹ́ẹ̀ débi pé tí wọ́n fi kúrò láyé wọ́n kàn mọ́ ká nínú ìwé ni pé nǹkan kan bẹ tán pè ní ebi wọn mọ̀ wàláì ọlọ́run kẹ́lẹ́ mi bẹ́ẹ̀ àmọ́ tí ọ̀rọ̀ mi bá dé àtolówó àti tálíkà gbogbo wa we are all hungry ebi jọ ń pa wá ni so tó túmọ̀ sí pé rọmọdáàni máa jẹ́ kí n máa kọ́ àwọn olówó ní ẹ̀mí ìláàánú àwọn tálíkà nígbà rọmọdánì bá lọ tí tálíkà bá bẹ pé ah àbúrò wọn lákèdè ń pa mí ni wàá mọ̀ tó mọ tó ń sọ ṣókèlè dókítà bá mọ̀ tó mọ tó yẹn ń béèrè yẹn lè mọ́ lè ṣe dáadáa bí ẹnìkan tó ra fóònù gbádùn àríjà ó wá mú fóònù yẹn lọ sí hòtẹ́ẹ̀lì ẹ̀ wá rí pé wọ́n ń ṣáwá bá fóònù yẹn ó dé ń bí ó ti ń bí jò ẹbí lè mọ wí lọ ó ti ń wíìkì ó ti ń dírèsì padà padà wọ́n sọ fún wọn pé ah, pé àánú ah, òun fẹ́ kí ló dé oníbàṣẹ èdè ó ti ń jò àyẹ̀wò wọn ah, máa tẹ̀jẹ̀ náà ni nàìjíríà ni mo mú lọ ó ní ẹbá tí nàìjíríà máa máa tẹ̀jẹ̀ wọn tẹ̀jẹ̀ wọn tẹ̀jẹ̀ náà kò sí náà wọn ní ká ń pè mí kò sí náà no àdìbò máa tẹ̀jẹ̀ ẹ mo mọ àìsábà mi náà ó ní kí ni wọ́n tàbí ṣe ìwọ ọmọ tó ń sọ tó mọ̀ ló sọ torí ẹ̀ ọlọ́run bá fẹ́ rọmọdánì ni ó fi lẹ́bù gbogbo ọmọ ènìyàn Dangote the richest man in Africa ó máa gba rọmọdán yes if he has been comfortable láti jẹ́ pé ó wà comfortable gbogbo jíjẹ mímu dẹ̀mọ́ ṣe báyìí dé ń gbòòrò yẹn yóò gbò Dangote bẹ́ẹ̀ bí Bill Gates bá gba Islam lẹ́yìn the richest man in the world tó bá gba Islam ló gba àwẹ̀ yóò gba àwẹ̀ ẹ gbọ́ yes àti Elon Musk gbogbo wọn náà bá gba àwẹ̀ wọn á di gba Islam wọn ó gba àwẹ̀ ebi ó pa wọn àjọ ìjọ pa wá ni àjọ dẹsàrì àjọ fipánu àjọ sílùlù tó túmọ̀ pé àwẹ̀ ọlọ́run fẹ́ fi ẹ́ òfin lé ìjọba ènìyàn all human beings wà yìí pọ̀ gbogbo ọmọ ènìyàn pátá àìjẹ́ kankan níwájú ọlọ́run ìtumọ̀ ènìyàn torí ẹ̀ báwọn tàbá ara àwọn olówó tí wọ́n tiraka tó ń gbìyànjú láti fi ṣe lóore ẹ̀dá kan sọ ẹbí tálíkà nìyẹn tó ti wọn ní hmm, ní ìṣe yẹn ilé ní ìṣe méjì hmm, tálíkà ò ní choice láti ṣe ilé tálíkà sí láǹfààní àti ṣiṣẹ́ olóore ju olówó lọ nínú Ramadan àìmọye olówó tí èdè gbàgbé ìkúndẹ́wò sáré kàfé ìgbà náà bẹ́ẹ̀ o ni problem o owó kọ́ ni fìtínà o kìí sì ṣe ni fìtínà olówó ni fìtínà olùlòṣì ni fìtínà kìí ṣe owó kìí ṣe òṣì tẹ́gbọ́n yé owó kọ́ ni fìtínà oṣù kọ́ ni fìtínà olówó àtolòṣì àwọn méjèèjì fìtínà ara wọn torípé méjèèjì ìkẹni látọ̀dọ̀ máa ń fi owó kẹ́ni bẹ́ẹ̀ a sì máa fi owó báni wí a máa fi òṣì kẹ́ni a sì máa fi òṣì a máa fi báni wí méjèèjì náà lóore méjèèjì náà ní ìbáwí lọ́dọ̀ ọ̀nà tó wá kú ẹni bá ní torí ẹ̀ àìfojú kéré oore tó bá wọlé tọ̀ wá ní inú Ramadan tó bá ti tọ̀ wá sí olódò ẹ mọ̀jà àfojú kéré ẹ̀ mọ̀jà àfojú kéré ẹ̀ gbogbo tó bá ju sí olódò kódà bó sọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa àmọ́ máa ń sọ báyìí náà ó sàkóso wọn lọ gbé àbábá

قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صياما تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مرض الشيطان لله فيه ليلة خير من ألف شهر من من من حرم خيرها فقد حرم من حرم خيرها فقد حرم أنا بحر وني إسلام الصحابة ní ọdún náà nígbà tí wọ́n rí oṣù nígbà náà ànábì wa fi fún wọn ní o àtàkùn Ramadan Ramadan ti dé o ṣaharun mubarak ẹ̀rú kò sí dé nísìn àbí yóò dé àjọ ìnílé ẹ̀rú bó ti dé náà bẹ́ẹ̀ náà ni ó ti bọ̀ àmẹ́bẹ̀lò àtàkùn tó lè já àkùn ni yóò dé torí ẹ̀ ọlọ́run mú ní fífúyẹ́ fún wa káàfin ní rí ìsí ibi panú lọ́sàn-án àìjẹ àìsúnmọ́yàwó lọ́sàn-án káàfin gẹ́gẹ́ bí ìnira oṣù kan náà ni àyàmọ́ máa dùn dáàtì àwọn ọjọ́ tó ló ń kà tó bá ti ló ń kà wọ́n ní owó tó bá ti níye àbùkù kan àbí kìí owó nìkan gbogbo ìṣú tó bá ti níye àbùkù kan ẹ̀rọ àwọn ẹ̀rọ fún mi lọ́wọ́ èèlò à ń mọ iye ọ̀ ń mọ iye ọ̀ ọ̀daràn lẹ́ni yẹn o kódà kò yẹ kó àwọn akúnlẹ̀ lò one billion dollar ń bẹ̀ yẹn lọ́wọ́ sàn ó kéré lágbára ọlọ́ <laughs> àbí kódà kí ẹ̀ máa ń dín kankan àwọn ẹni tó ń yà ẹ̀ máa fún mi lò èlò ìmọ̀ yẹ ọ́ ń jẹ́ ìwé sọ yí báyìí ó sọ náà ní so ká lè mọ̀ pé ààwẹ̀ ni n tó rọrùn ni odidi oṣù kan ni kì í ṣe oṣù méjì kì í ṣe oṣù mẹ́ta kìí sì ṣe gbogbo oṣù àpọ́nlé ni pé oṣù rọmọdán láti gba àwẹ̀ irọ́ kò sẹ́ni ó fi gbogbo oṣù rọmọdán ní gbà àwẹ̀ àwẹ̀ mọ́ fi gbà àwẹ̀ ni ọ̀sán làwọn fi ń gbà àwẹ̀ ọ̀sán ọ̀sán àwẹ̀ oúnjẹ kan náà láì sì jẹ èdè méjì àbí so ẹni tí. àtúntàdé kàrìgẹ́ nìyí nígbà ìfọ́jà rẹ̀ bá yọ àti bọ́ sí ọ̀sán wọ́n ti ní àárò ó dùgbà tó dùn bá tó wọ̀ ká tó kúrò ní ọ̀sán ṣókẹ́lẹ̀ láàrin àlùfájàrí àti ìwọ̀ oòrùn ọ̀sán nù ẹ̀wà rí àárọ̀ nígbà oòrùn bá ti wá wọ̀ tàbí bọ́sálẹ̀ àti bọ́sàárọ̀ nù òun wá lọ bẹ́ẹ̀ títí títí títí títí títí títí ìgbà tí àlùfájàrí tó fi yà tó bá dá méjì wà á ní pé dọ́gbandọ́gba ni so ọ̀sán là fi ń dáwẹ̀ kì í ṣe kì í ṣe gbogbo kì í ṣe gbogbo ọjọ́ lára orí tọ́lọ̀ ṣe fún mọ́ anábì sallallahu alaihi wasallam nìbò tí ò fún àwọn ọmọ yorùbíyà nasaraniya àwọn alùpìtàbù àwọn lẹ́yìn olè àwọn a máa oòrùn ìwọ̀ oòrùn sí ìwọ̀ oòrùn làwọn fi ń gbàwẹ̀ ìwọ̀ oòrùn sí ìwọ̀ oòrùn làwọn fi ń gbàwẹ̀ táwọn bá bẹ̀rẹ̀ bí àpẹẹrẹ lágbo méje jẹ́mọ́ wọ́n máa gbàgbọ́ títí títí títí títí títí títí tọ́mátì dé dájú àwọn èsì bẹ̀rẹ̀ jíjọ wa àwọn àjọ parí ẹ̀ sígbà kan torí ẹ̀ ohun wọn nínú ẹni máa ń gbà wẹ̀ àìmọ iye olórí ìjọ tí ẹ gbà na ìbílẹ̀ tí wọ́n ta no àwọn ẹ̀fọn ẹni tí ò ná àwọn àwọn ẹgbẹ́ àwẹ̀ àti ṣàdúrà sí wọ́n ṣàdúrà sí kí ni ń lékọ́ àwọn aláìkí ni ń lékọ́ kí ẹ gbé láti mọ́gíríbì bí mọ́gíríbì. ẹ òòrùn ìwọ òòrùn náà ni ìwọ òòrùn náà fi ń ṣe kiri so wọ́n lè jà tàbí six bọ́ tó ń bá ti lè wọ̀ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ nu ah alihamudulilayi lọ́nkọ́ ipò ìjọba mùsùlùmí torí ẹ̀ iṣẹ́ kékeré mùsùlùmí yìí kò àjẹ́ náà ọ̀pọ̀ iṣẹ́ làwọn ó ṣe wọ́n tó wà àjẹ́ náà ìyẹn tó bá tán ní ẹni tó tí ò sí ẹni tí ẹ pété ànábì ò ti dénú fúnà ìbátan wá dé ni ìjẹ̀mọ́ ó tún lọ ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ètò ọ̀jẹ́ náà kẹta so kò sáburú bẹ́ẹ̀ ká kíra wa pẹ̀lú kíni pẹ̀lú Ramadan Mubarak so anabi náà máa fi ń fáwọn sáà dúró wò ìyẹn ní tí ẹ̀ rí wa àmọ́ Ramadan Kareem eléyìí ni so ààrẹ rí ẹ ààrẹ rí ẹ so àwọn afá àwọn mí ní a máa lù rárá àwọn ẹni ìkòsáburú bẹ́ẹ̀ lọ títí ẹ̀yìn eh, kíkọ́ ara yẹn jà ẹ̀sán ẹ̀dá fún ìdájọ́ ẹ̀dá fún ọmọdé akẹ́rẹ́ tó bídà bó súnà dípìn èdè lẹ́bùn bídà ló súnà ní èdè lẹ́bùn eléyìí hàn wọ́n tì í bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi fún wa ni, ah ẹni máa ní ọmọdé akẹ́rẹ́ mi ẹni ẹ̀sìn tó bídà ẹni tó dáa ti fóònù mùsùlùmí àhàhà àwọn òṣèlú so ramadan mubarak ìfẹ́lá albarka ni oṣù albarka ní oṣù ah, ramadan so anabi sallallahu alayhi wa sallam ànábì sọ fún wa pé fọ́rọ̀dọ̀ الله àlékún ọlọ́wọ́ bá ti ṣe lọ́nà yẹn ló wa lórí ààwẹ̀ rẹ̀ ó túmọ̀ sí pé ààwẹ̀ rọmọdán inú oṣù rọmọdán náà àyè gbà tí rọmọdán tó wọlé kò sì sí tí ó bọ́ni tí òfin ní gbà tí rọmọdán bá wọlé àfi tíyàn bá jẹ́ ntọ́nà yọ kúrò kó mọ́ gbà tí ó gbà ní ẹ̀yìn rọmọdán àbí tí ó ṣe ìtanà ìkàṣẹ́ pé wàá kàn mú ní oṣù kan rárá inú oṣù rọmọdán yìí òun sì nìkan làwẹ̀ tọ́lọ́run tó ṣe lọ́rùn yẹn lé gbogbo mùsùlùmí lórí tó tọ́ka sí ìpìlẹ̀ ìsìláàmù wa òpó kan nínú òpó ìsìláàmù oní Ramadan nọ́mbà túláàsì ni kì í ṣe tí n bá fẹ́ àbí tí n bá fẹ́ kò sí ààrẹ kankan tọ́lọ́run tó ṣe lọ́rùn yẹn lórí ojú Ramadan lọ àyàfi ààwẹ̀ àfọwọ́fà ìyẹn ààwẹ̀ kàfàrọ̀t ààwẹ̀ tánràn ní àbá kọlu ìtàn ó ti dọ̀nà yàn lórí ẹ̀. sọ̀rọ̀ náà bá Allah subhanahu wa ta'ala ràn yàn fún wa tó fi tàwọn sí i àbúwá bẹ̀ sàmà àwọn ọ̀lẹ́kùn sàmà wọn ṣe kalẹ̀ tó wọ́n lọ fún àbúwá bẹ̀ jẹ́hìn àwọn ọ̀lẹ́kùn náà wọn ti wọ̀tọ̀kẹ́lò fi hí mọ́rọ̀dọ̀ aṣèyàfín àwọn agbónigbà ṣetán wọn mọ̀ bẹ nínú èdè sọmọlẹ̀ lèláyì fìhí léyìnlẹ́tùn lèláyì fìhí léyìnlẹ́tùn ọlọ́run bá ní òru kan nínú àwọn òru rọmọbọ́n khairun min alfishar òru kan ní ó lóore ju ẹ̀rí khairun tẹ̀fúdẹ́n ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ kì í ṣe kó ṣe déédéé o ó yá ẹmú fóònù jáde tẹ́nà ṣe mathematics jẹ ẹgbẹ̀rún oṣù ó yá ọdún mélòó ló fún wa. lọ́kẹ́ ṣe lè kó ìjọba ah káàtì mo kàpé lèlé ẹ̀ ṣé ká pa àwọn tó ń sùn làbáwọn fi ń ní àbá pa àwọn tó ń sùn ó lè lọ́mọ sí ìkúsù fún ọ. ó yá one thousand months ó yá multiply by thirty àbí twenty nine àbí lè yọ èyí. ẹ̀sìn tó ẹ̀dá ṣe ẹ̀fọ́ síbi rìsọ́ọ̀tù. divided by divided by thirty divided by eh, one thousand àbí by twelve divided by twelve yeah. eighteen ṣì ni ok three eighteen point three point three or point four ok ká mọ three eighty three years eighty three years ó lẹ́nu yẹn fi sin náà láti lọ́kọ́ tẹ́lẹ̀ ó sin náà fún eighty three years ẹ̀ ká tẹ̀ fi ẹ̀ẹ́sìrà yẹn kalẹ̀ ká mọ eighty three years nìkan ẹni tó lo ẹni tó lo ninety years láyé ẹni tó ninety years láyé ẹgbọ́n yé ó sì ń pinnu wa kápẹ́ láti kókó mọ́ ibi gbàrà ló ti ń tún wákàtí márùn-ún ká sí bẹ́ẹ̀ lẹ́yìn tí ò sí àbí wákàtí márùn-ún ètí yẹn ló ń bẹ́ẹ̀ kò lè dùgbà bí káfí mùsùlùmí lọ ten ten ten ten ẹ̀ṣá àdìgbà tí amúrẹ́jì máa ń rún tí wọ́n bá ti fasúra gùn ten ten ten minutes ten minutes sórí ten minutes sórí ten minutes ẹ̀hẹ́n thirty minutes àbí thirty minutes times thirty days. You know kí ló pè é ẹ́ fifty minutes. Ẹ nine minutes nine minutes minutes. ẹni ó yá ẹ̀kan wá tẹ̀ sí yẹ hours àbí peter lọ sùn àwọn olólèwé ń dúwà fifty hours fifty hours yẹn kò sí pé èdè tó túmọ̀ sí pé ẹ́ òun náà ni gbogbo ọdún ẹbí ẹ̀ lọ́dún kan kì í sì fi ọjọ́ kan sí náà àdé twenty four hours àbí so fifteen hours nìyẹn o ó yá ok àti rí fifteen hours per kini per per year àbí ó yá divided by ninety years ṣùgbọ́n client lè máa jẹ́ air times ninety kí ló one and forty five hmm. one and forty five hours so one and forty five hours divided by day how many days ẹ wọ́n ti rẹ̀ mathematics ní ọ̀rọ̀ àwọn ọ̀pẹ̀lẹ̀ tó ní sọ́dọ̀ pa aláwọ̀ mathematician ní ẹ̀hẹ́. six days ọdún mẹ́fà péré six days ni ẹni tó lo ninety years láyé ó fi six days lóbi sí náà ó sì ti ń kírun láti kókó níjọ wọn ti bí ló ti ń kírun tàbá ti yá wàdó bí sí náà ọdún mẹ́fà ni ẹ wo lọ́rùn fún wa pé Laylatul Qadri khairu min alf shahr Laylatul Qadri níyàbá sin ọlọ́run bọ́lọ̀ ṣe fẹ́ nínú ẹ̀ ọlọ́run ló ń kọ́ ọ́ lẹ̀ fún kó fi eighty three years àti three months ó fi sin náà tó túmọ̀ sí pé bí yóò bá lo ìṣẹ̀mí ayé tí ó fi three years sin náà jẹ́mọ́ ẹ̀mí ogun ju ẹ̀mí ẹ̀mí ànábì lówù lọ. àbí ẹ̀kọ́ ni kọ́tù nìyẹn la wá fi ń ṣe ra bàràbàrì bèrè bè la fi ń ṣe ọ̀nyàmànyàmà làwọn ń lé december thirty first january first wọ mùsùlùmí àtàwọn àfáàní gẹ́gẹ́gàn wọn ni láfíìlà december ọdún yìí táwọn ló rìn ẹ́ jẹ́ black black lẹ́mọ̀ wọ ẹ̀ báwo red red ibi tó sàn bó ọlọ́run ò ládùúrà yín gbà ní àsìkò ni lẹ́yìn àti ìfọ́dù làwọn darí àwọn olùsí ọlọ́run ní lẹ́yìn láti lọ kọ́ bẹ̀rẹ̀ sáyẹ́rọ́ ní alfẹ́sà wọn náà lè lọ káfíńdì fúnra rẹ̀ lẹ́sìn mọ̀ pé tọ́lọ̀ fún wa nìjẹ́ mọ́ bíyẹn bá ṣe kó gẹ̀rẹ̀ àrò lè ẹ̀ tí ó ṣe mí láyé tí ó sin ọlọ́run fún three years years ọlọ́run àdúpẹ́ kó ṣe wá mùsùlùmí o anábì sallallahu alayhi wa sallama wa ní ẹ̀rí òru yẹn nìyí o mọ̀nìfọ́rì máa fáyìrò ha ẹnikẹ́ni ní láti fọ́dúrì bá bọ́ fún fakọrẹ kúrìrìm ẹni lóṣòfò lóṣòfò ìdá máa ń sọ lórí àwọn àfáàfin náà ká máa mú ohun tó ń pè wá sákìyèsí tó ń pọ̀ kankan fún wa nìyí wọn fẹ́ kó orí kó bọ́ fún wa ni táwa aláàmú máa sọ lé láti lè fọ́dúrì àmúdàlàbí àmú àǹkárá ẹ àfa àlásà láti lè yí tí wọn ìjẹ́ lásà láàmú náà fẹ́ ṣe ní tiẹ̀ láti kọjú rí àwọn àwọn ilé kéwú fẹsẹ̀ ti tiẹ̀ jẹ̀mọ́ fẹsẹ̀ ti tiẹ̀ gbogbo eléyìí àdáadáalẹ̀ ni àdúrà là máa ń ṣe inú ẹ̀ a sì máa ṣàdúrà ni oníkálukú máa ṣe láàyè títí ẹ̀ ni kìí ṣe ká ṣe wọ́nrawọ́nra wérewére táwọn máa ráwọn ìtàn máa ṣe lẹ́nu torí ẹ̀ ní lẹ́kọ̀ọ́ tí lóòótì pàpàrà lẹ́nu àwọn mùsùlùmí nígbà táwọn àpapọ̀ yẹ kí wọ́n pàpàrà rẹ̀ àwọn dà omi bẹnu ọlọ́mọ gbogbooro omi wọn orí wọn yí débi pé wọn mọ̀ pé láti orí mọ́ àtọ́kọ́ máa fi december dẹ́rù àwọn èèyàn ah december december oṣù òru òru àbí tá à ń sọ fún ẹ bẹ́ẹ̀ ṣé inú kọ́lá lóṣù kan àdúnà àdé lára àwọn òun nìyẹn o àdé قال عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول أبو هريرة النبي صلى الله عليه وسلم الصلوات الخمس أو ينوكت مرانه والجمعة إلى الجمعة جمعة في جمعة كجي ورمضان إلى رمضان رمضان last year àti tó ń bọ̀ yìí wákàtí márààrún àlàfo láàrin jimá sí jimá àlàfo láàrin ramadan nìkan sí kejì mukafirọ́ọ̀tù máa báyìí náà hún ìdájọ́ balùkàbà ẹ̀. bẹ́ẹ̀ bá ti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ tó gbé ìbínú wá ìbínú ọlọ́run wá ẹ̀ṣẹ̀ tó mú ìjìyà náà wá ìdánwò ìjìyà wá láyé náà pè ní kàbáyé tá a bá ti jìnnà sí i. àwọn àsìkò yẹn ní tá a bá dá àwọn òun yẹn ní wákàtí márààrún ní tá a bá dá lẹ́sẹ̀ nínú láàrin àsìkò wọn ọlọ́mọ ṣàmójú kúrò fún wa kaba daily extraction ojoojúmọ́ lọ́wọ́ ọmọ ṣàtọ̀mọ́tò mùsùlùmí láàrin ìyẹnú kan sínú kan ọlá ìlú wákàtí márààrún nù káyìí ti wa táà mọ́ ọlá tó sì ń bẹ fún jímọ̀ sí jímọ̀ nù ṣòtó tó wà sí pé ah mùsùlùmí jẹ̀mọ́ tó bá jìnà sí àwọn kàbá èrè yóò lọ bọ́lọ̀ lẹ́yìn tó mọ́ ìmú wákàtí márùn-ún ń fọ́ ọmọ jímọ̀ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó ń fọ́ ọmọ rọmọdáàni ọdọọdún ó ń fọ́ ọmọ kí ló tún wá fún àmọ́ ọmọ ènìyàn ni wá àlùsàlá ìmọ̀ ọ̀gbẹ̀fẹ̀ torí ẹ̀ àwọn kàbá èrè àwọn ká jìnà sí wọn. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أنا أدري من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم ولن يبقى رمضان إيمانا لن تنجب gbàgbọ́ nínú ìjọ àti ìfisinlọ́n ihtisaban ó gbà lẹ́nu tó rò kan ó rí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n fọ̀rọ̀ láhùn máa tàfádà mi nàbí àwọn tó ti tẹ̀síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kàbáyé ní òsì mẹ́ọ̀ ọ̀hán ẹ̀mọ́ gbàgbé ìlà ìṣúná ìbá sí àlùkàbáyé kàbáyé rí òun níbi tọ́ba ó níbi sikfar ìtẹ̀sílálẹ̀ òun níbi eléyìí so àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run ṣàmójúkú rẹ̀ fún wa ọmọ nǹkan ọmọ alẹ́ dúró kírun sílọ́n yóò rí láti lọ́sọ́dẹ̀rẹ̀ ìmáàna ní máàni sọ̀rọ̀ àti fáwọn ìdúró fẹ̀sán lọ́dọ̀ ọ̀hún ó fọ̀rọ̀ láàbù mọ́ bàbá bẹ̀rẹ̀ ìjọ́ni ọmọ wọn ṣàmójú kúrò fún ìgbàlódé ara olùkọ́ni lè fún ọ̀bá ọ̀hún tó fẹ́ kó sán. how Thank you.